إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn ọpẹ́ bọ́lọ́ ọba tí ọpẹ́ tó sí àti ẹ̀yìn àti àlékún atọ́rọ̀ àlékún ìkẹ́ àti ìgẹ̀ òtítẹ́lá àdébọ̀wá Muhammad sallallahu alaihi wa sallam. الذي هو قدر الأحد كما تسندي لا غياب مروى من الله أمن كفي زيارة واتي أو كفكر بخمس من أسين عبد الله أبا أبا علي زيولا أبا تفعلي يوندا أتي أبارا láti lọ ìdìbò bọ́ọ̀rọ̀ rẹ̀ báyìí lọ́sà sànù àbúkà gbóyè rẹ̀ lọ́lọ́ bá jẹ́ yé wa lílo rẹ̀ lọ́sà fi wà lọ́rọ̀ ọlọ́mù alàlá ilà ìdọ̀tọ̀. èyí tí abẹ́gbẹ́yẹ̀wò lónìí ó ní alẹ́ ìdẹ́fà بمولد النبي صلى الله عليه وسلم ليس من علامة محبته صلى الله عليه وسلم إيسي أحبه يقولون لي قلنا لي استوجوا في النبوة محمد صلى الله عليه وسلم أما زيادة أجوب يا النبي ليس عدة من علامات محبة رسول الله صلى الله عليه وسلم وسن عقلة تبلغي يلقي عليه محمد صلى الله عليه وسلم وسن عقلة بل إنه بدعة في الدين وسن قطع الكعبة عادة لإطلاق قال الله صلى الله عليه وسلم محمد عادة لإطلاق عادة لإطلاق قبل الإطلاق وطوال المسؤول إني في عدل محمد صلى الله عليه وسلم أصل من أصول الدين أصل من أصول الدين كي يجب أن محمد ìpìlẹ̀ ńláńlá ní nínú ìpìlẹ̀ ìjọba kọ́dà báyìí ìyàwó àjẹbà rẹ̀. ìlẹ́bí àdẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam kọ́dà ọ̀rọ̀ ayẹ̀lá kàmú. sòtábà tó máa pé ìtọ́jú ọbí àdẹ́gbà sallallahu alaihi wasallam kò sí lára àpẹẹrẹ tábìlọpá kálífì ànábì káwá gbọ́ yé pé abẹ́ tá à ń sọ ni pé èyí bí ànábì ò ní túmọ̀ àwọn àmì tí ọgbẹ́ bá gbẹnu ọkàn wọn wọ́n lè lágbo yìí bẹ́ẹ̀ ẹ̀gbọ́n wọn ní kò dábìyẹ níbi ànábì ìlà ń sọ́tà ń gbọ́ yìí o ìdí sí àdébọ̀ Muhammad sallallahu alaihi wasallam ìpìlẹ̀ ńláńlá ló jẹ́ mẹ́sẹ̀ wa kọ́dà nílẹ̀ ìwà ìbáraẹ̀ lára àwọn kan tó pọn dandan fún mùsùlùmí ni agbọ̀dọ̀ ní kí alẹ́kọ̀ọ́ mùsùlùmí sọ̀rọ̀ àwọn àyọ̀ kọ́dà ìdí ìdí tí alẹ́kọ̀ọ́ mùsùlùmí kò gbọ́dọ̀ ní àfiwé nínú àwọn ẹ̀kọ́ nínú àwọn ẹ̀fẹ́ tá a máa ní sí àwọn ẹ̀dá ọlọ́run ìdí tí alẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ ní àfiwé kò gbọ́dọ̀ ní àfikẹ́gbẹ́ ìgbàtà tó bá kúrẹ́ káníbi àti Muhammad sallallahu alaihi wasallam pé dandan ni kọ́dà agbọ́dọ̀ níbi ànẹ́bí ju gbogbo nǹkan lọ. agbọ́dọ̀ níbi ànẹ́bí Muhammad sallallahu alaihi wasallam ju gbogbo nǹkan lọ. tá a bá gbàgbé nígbà tá a ń sọ nípa àìmẹ́ẹ̀lì tá a sọ nípa wọlé ìlú wòlé ọlọ́run àwa ní tó lè sọ̀rọ̀ ní wòlé ọlọ́run nínú rẹ̀ ní kéèyàn ní ìmẹ́ẹ̀lì àwọn ń sàlàyé ẹwà eré ti bẹ́bí imani àwọn imani ní halawa imani ní adùn annabi sallallahu alaihi wa sallam ó wá lẹ́yìn lè ní èyí tí lè rí adùn imani àbíkẹ́yà ní nǹkan mẹ́ta èyí tó jẹ́ ẹwọ́ bí tí wọ́n fi fi ànábì sí ìfẹ́ ànábì ara tó lè kéèyàn sí ìlú láyé ni àkọ́kọ́ rẹ̀ ni pé ìfẹ́ ọlọ́run àti ìfẹ́ ànábì kò gbọ́dọ̀ ní àfikẹ́gbẹ́ nínú àwọn àfẹ́tà ní sáwọn mẹ̀dé nìyẹn alẹ́ nífẹ̀ẹ́ bàbá wa ó lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ó lẹ́kọ̀ọ́ ká nífẹ̀ẹ́ yàtọ̀ bí wa ó sì lẹ́kọ̀ọ́ ká nífẹ̀ẹ́ ọmọ tábàbí ó lẹ́tọ̀ọ́ ká ní fi aya ká ní fi ọkọ àmọ́ gbogbo àwọn ẹ̀dá wọ̀nyí ìdí ànẹ́bí àkọ́kọ́ ni ọlọ́run sọ̀rọ̀ al-Qur'an al-Karim an-nabiyyu awla bil-mu'minina min anfusihim ọlọ́láwọn mùmìnì wọ́n gbọ́dọ̀ kọ́kọ́ kọ́ sídà ní Muhammad náà kọ́kọ́ kọ́kọ́ sídà rẹ̀ náà kọ́kọ́ kọ́ sídà rẹ̀ tẹ̀ nínú gbogbo sẹ́yìn ayé wọn tòtí ànẹ́bí gbọ́dọ̀ síwájú ànẹ́bí sallallahu alaihi wasallam tó máa ń sọ fún wa ìfẹ́ èmi tí mo ń sọ yìí kálíbà gbọ́gbọ́yì rẹ̀ kìí tí ordinary ìfẹ́ o kìí tí ordinary ìfẹ́ o alẹ́bí sallallahu alaihi wasallam ó ní la yu'min ahadukum hatta akuna habba ilayhi min walidihi ẹnì kọ̀ọ̀kan yóò ti lè ní kàmẹ́lú imán pé ọ̀rọ̀ náà imán lè ní pé ó ti yóò tẹ bá nífẹ̀ẹ́ ní àjẹ́bí tọ́tọ̀ mọ́ ọ̀rọ̀ àjẹwọ̀ sẹ́lá tẹ nífẹ̀ẹ́ mi bàbá tó fi yín lọ àbẹ́bí ni àti òbí tí ó tọ́ bá ní tèmi ànẹ́bí ju àfúrà tó bí ọlọ ọ̀rẹ́ tẹ̀lé sùkàtọ̀ pé ibi ànẹ́bí wàláhì kìí ṣe ọ́dínárì ni kìí ṣe pé àwọn ah, àbí àwọn ọ̀fẹ́ yòókù ẹgbẹ́ àwọn tí ẹ máa ń nífẹ̀ẹ́ jù láyé tí ẹ fẹ́ máa ń nífẹ̀ẹ́ lómi tó ti tó tún ṣáájú rẹ̀ ó lè lòdì tó bèèrè èyí máa ń nífẹ̀ẹ́ òfin yẹn gan àtàbí lọ ànábi wa ní kò sí bẹ́ẹ̀ ẹ̀ ní sẹ́ẹ̀mì ju yá ayé àtàbà yẹn lọ. kálímọ̀rù fẹ́ ká sọ kábàlì kálífì ànábi so kábọ̀ lọ gbọ́ pé àwọn ọmọdé yóò débi ànábi ni ìgbà tó ń débi ànábi kò sí lára pẹ́ sáfọ̀ pé débi ànábi kí ẹ̀ mọ̀tọ́jọ́ bí ànábi ń kún. ìgbà wọn tó gbèsè pé mọ́dà ọgbọ́dọ̀ débi ànábi ju àwọn òbí rẹ̀ lọ ànábi ló bẹ̀. wọ́n wá dábìlì ànábi ni kí ó sì ní sẹ́ẹ̀mì ànábi ju ọmọ tó bí lọ nínú àwọn ẹ̀dá tí ẹmọ nífẹ́ wọn tí ó pé ìfẹ́ ọ̀gá tí wọ́n pọ́jú gan tí ẹmọ fi jí wáwú ọmọ mẹ́mẹ́ ẹlòmí ṣe tí ó lẹ́tọ̀ọ́ láti ṣe torí ọmọ nítorí nǹkan ọ̀gbìn náà nǹkan yóò bá a mú ó bọ̀n lọ àbíjẹ́ a máa ń torí ìfẹ́ tó ní sáwọn ọmọ rẹ̀ ní ti nǹkan yẹn ẹlòmí ó ti máa yóò ti ìtàpẹ̀lẹ̀ ìsàníyà ìjọba ènìyàn yóò ti dé kó lára rẹ̀ torí ìfẹ́ ọmọ rẹ̀ ọmọ rẹ̀ wọn àtẹnìkan jọ ń já ọmọ ọwọ́ ni wọ́n á dùn ọmọ rẹ̀ ìfẹ́tẹ́lómi ní sọmọ kọ́dà kò ní wọ́n tí wọ́n tó ń dọjá ibi wọ́n jẹ́ ẹgbẹ́ ó lè dáńkù ẹkú ti sì wá wọn ẹlòmí ìjàlè torí ọmọ wọn ẹlòmí ìsísẹ́ ẹ̀gbẹ́ torí ọmọ ẹ wá wo ẹwọ́n yóò fi ta ní sàmọ́ alónì ẹ wọ́n fi ta ní sí wọn tó ti bẹ́ẹ̀ ìfí ànẹ́bí gbọ́dọ̀ ti fi àwọn ọmọ wa lọ ànábì ni wà náà ti ẹjìmọ̀ rìn kí ni máa kún ní o kí tí a máa kún ní o ànábì bá máa mẹ́sàn-án inú àwọn ẹ̀dá tá a máa nífẹ̀ẹ́ wọn kò bá máa dárúkọ wọn lọ́kọ̀ọ̀kan bó ti dápọ̀ bàbá tó dápọ̀ ya tó dápọ̀ ọmọ yóò adápa ya yóò dápọ̀ ọkọ yóò dápọ̀ ọ̀rẹ́ yóò dápọ̀ àdúgbò yóò dápọ̀ àná ọ̀gá tí màá dá pọ̀ lọ́wọ́ ànábi wa kó lákòyàwó olúwalì náà ní àjùmọ̀lẹ́ wọ́n ti náà àjùmọ̀lẹ́ kọ́dà ọ́ ní ilé mi ní gbogbo èèyàn kò ní àná kó ní dàkẹ́ kọ́dà àjùmọ̀lẹ́ àwọn ọ̀tọ̀ òkè ọgbọ́dọ̀ níbi èmi ànábi ju gbogbo èèyàn lọ gbogbo èèyàn pátá gbogbo ní wọ́n ti jẹ́ èèyàn èèyàn lélẹ́yìn ọ́ ní ìbẹ̀rẹ̀ wà á ń ta nínà nínà nínà náà ìwọ́gẹ́ fún ara rẹ fún ara rẹ èèyàn ní ọ́ ọgbọ́dọ̀ níbi àlẹ́bí ju ààrẹ lọ ibi tí ju àlẹ́bí dé ṣẹ́gun ló lọ pé yẹn nífẹ̀ẹ́ kí ní kan ju ara yẹn lọ bí tàlẹ́bí kan tàlẹ́bí kan bí tí wọn ní ibi tí wọn fẹ́ bàjẹ́ ẹsẹ̀ nìkan fẹ́ bàjẹ́ nínú kí tẹ̀lé kó bàjẹ́ nínú kí ẹ kó bàjẹ́ kálí kí tàlẹ́bí kó bàjẹ́ ẹ̀wọ́ ẹ̀ náà rí báwọn tàbí tí máa lẹ́bí lò nìyẹn àwọn kan sápẹ̀mọ́ra yìí máa ń lè yọ̀nà fún sanuwa alábọ́lá gbìyànjú kò sí kẹta lára wa àwọn sọ abá wọn rẹ̀ láti tẹ̀lé ara wọn lẹ́fà ní mọ̀ṣáfẹ́ fún àwọn gbọ́mọ̀ tó lẹ́hà fún ọ̀bẹ́dìlá àwọn èèyàn ti máa lẹ́bi lọ́wọ́ ìmọ̀ àwọn pé àwọn tá à ń gbáyé lónìí tá à ń gbáyé lónìí tá à ń gbéra gbòtò yìí bá a bá lọ màtí wọ́n ń sọ̀rọ̀ pàtàkì sí àti Muhammad pé wọ́n sọ̀rọ̀ nípa ìtẹ̀lé àti àmì pàtàkì lọ ní wọ́n sọ̀rọ̀ nípa ìsìbáàlì wọ́n mọ̀ wá ìsìbáàlì kí sókò tó mùsùlùmí kó mọ̀ kọjá fọ́ọ̀tẹ̀. wọ́n ní ó yẹ kí wọ́n mùsùlùmí kọ́ ọgbẹ́ tún láká ìyẹ pé kọ́ ọgbẹ́ tó pé bí báwọn lájú àjẹ́bí nǹkan báyìí bí báwọn lájú àjẹ́bí gbèsè làákà yẹ bẹ́ẹ̀ bọ́lọ́ tètè. ọ̀la ẹ̀kọ́ ti ká máa lò dáadáa lórí nìyẹn àwọn òfin àdébí láyé káyọ̀ máa ń pé bàtà àwọn sọ pé àdébí ni a ti yára mi ti bá wà láyé àdébí kọ́ sí lọ́ọ̀ tẹ̀lé. a gbọ́dọ̀ níbi àdébí jọba tàbí lọ àtàwọn akẹ́ fúnra wa. ǹgbàtà àdébí sọ báyìí ìkànnì àwọn sọ̀hábà àgbà sàábẹ́ ìnira ọmọbìnrin kàtọ́ọ̀ رضي الله تعالى عنه وما بوس واجو كما تفعل محمد كل بوس صويا النبي يبقى أكتبت به وان أنت أحب إلي من كل شيء عمر نظميه أنت أحب إلي من كل شيء عمر هو النبي مني يعني فيه كل شيء kọ́dà dúkìá mẹ́rin ṣẹ́kì dúkìá tí yà lè mẹ́rin ṣẹ́kì mo ní fẹ́ẹ̀ rẹ ju gbogbo nǹkan lọ tí ò bá fi náà ti kọ́dà rẹ mẹ́mẹ́ ó kàn sí àlẹ́sìn náà ó wá fi àyàfi sí ìlà nàfsì ìlà nàfsì àmọ́ bí tẹ̀lé mi kọ́ mo ní fẹ́ẹ̀ mi ara mi jù lọ <laughs> àmọ́ pé ká sọ pé gbogbo ẹ̀dá yòókù wà áà mo nífẹ̀ẹ́ gbogbo ẹ̀dá yòókù lọ ní ìlànà sí ẹ̀mí mi nìkan dé ẹ̀mí ìfọlẹ́ mo nífẹ̀ẹ́ àṣejù ọ̀dọ̀ alẹ́ tó tọ́ mọ̀ nípa ọ́ bọ̀dá lónìí à ń parọ́ ànábì yìí náà ní ọ̀ràn mọ́ ànábì yìí náà ní ọ̀ràn mọ́ ó ànábì dúdú kó o irọ́ lásán là ń pa fúnra wa kò sí kankan bẹ́ẹ̀. kò sí kankan bẹ́ẹ̀ irọ́ lásán ni àmọ́ àwọn sábà máa ń àwọn àwọn ìparọ́ wọ́n ní mo nílẹ̀ wa lẹ́nu gbogbo nǹkan lọ àmọ́ mo ní àyíká náà àyàfi ẹ̀mí nìkan ẹ̀mí nìkan àlejò wa ni wọ́n olùjá tó agbábọ̀ yẹn rárá sí ti wà náà sí àjùmọ̀ tánàbí sọ àsófẹ́jú púpọ̀ ó dé rí ara wa náà etí mọ́ lù sọ́jọ́ náà ló ti gbàgbà pọ̀ nìyẹn tí ìbá ti bẹ́ẹ̀ ìbá ti rí ẹ lọ́dún. a àlẹ́bùwá ni wọ́n márùn hátà fún wa lọ àtà ìdí àní mọ́rin rẹ̀ ò sì lè gbé hátà títí an àkúnà àhábà ìlẹ́yìn mẹ́jọ́sì sọ gbogbo yóò mọ̀ bọ́ gbogbo akọ̀ ẹ̀mí náà. ó ti jọ́ tó bá ní tèmi ànẹ́bí ti ẹ̀mí ara rẹ lọ. a lẹ́sẹ̀ kan náà mọ́ sọ ẹ̀ dà ká ní mọ́rin yóò ti di pé àbíkí bá ní tèmi wà nẹ́bí ti ẹ̀mí ara lọ. ó ní wà nẹ́bí à ń tà àbò ìdá láti lọ mo ní tẹ wà nẹ́bí ti rẹ lọ. ìgbà yà lẹ́nu wa ni yà ó mọ̀ ìlẹ̀ ha ìrẹ́ Umar ilhan nísinsìnyí yìí ní mọ́rin rẹ̀ tó pín sallallahu alaihi wasallam. aṣọ eléyìí káwọn àti ìdúgbẹ́gbẹ́ tí wàá gbọ́ ìkọ́dá bàtà lé ìsọjọ́ bí àjẹ́bí kò ń gbára bí àjẹ́bí. àwọn tó ń sẹ́ni òní bí àjẹ́bí lẹ́ ń sọ. àwọn àwọn àgbọ̀dá níta ìsọ ojú káwọn lè bí àjẹ́bí ìsọ àtọ́kọ̀. kò sí lára àwọn àpẹẹrẹ táàbì mọ̀ pé lágbájá lè bí àjẹ́bí làwọn fi sọ nípa ìdí àlẹ́rì náà náà tó wá yẹ wọ́n máa ní àlàmà muhabbati rasulillahi sallallahu alaihi wa sallam nígbà tá a sọ pé ìtọ́jú bí àjẹbí kò sí lára nǹkan tá a mọ̀ bá sí bí àjẹbí náà àbẹ̀tẹ̀ bá wọn bá ní kí mú sí mọ́ tẹ̀lé máa jalè mọ́ ẹ nǹkan mi lọ́pọ̀ rẹ̀ mọ́ láwùjọ wáyé àyè èmi àti ẹ ìta àgbà lílé nínú kọ́nà tó sáré ga pẹ̀lú sọ́nà. Ìtì ìyá ti pẹ̀lú yá àpẹẹrẹ táàtọ̀ bá ti di ànẹ́bí tá a gbé lérí ní bá bá ti lọ bọ́ọ̀lù di àyè lábọ̀lọ́ tọ̀hún. A tún lọ ta ìtú pẹ̀lú yá wà pé ẹnu wa lé ìdílé lèwi wà kẹ́kẹ́ kan sọ́dọ̀ ìkàtà tó tó ti pàtàkì. Bàbá sọ̀rọ̀ àgbẹ̀ èmi àti lánàá kò sọ̀nà kan káàlì sọ pé lágbájá ní ti ànábì ìkàgbére kásọjú obìnrin lọ. àwọn kan àwọn kan wá ní kò rí bẹ́ẹ̀ wọ́n sàlàyé níbi àti ọlọ́run yé wa àwọn náà gbọ́dọ̀ dákẹ́ àwọn náà gbọ́dọ̀ sàlàyé fáwọn èèyàn ẹnu mi ò gbọ́ láyé ní ìsàlá tí mo tún ibi àná ṣe pé ẹ kẹ́ ìmájì nǹkan tẹ́ mọ́tún mọ́tún mọ́tún ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ àtàwọn ti hùn ṣe pàtó ń gbọ́ mọ́ ẹnu mi ò rẹ̀ jíìn ó jìnà sí ìlú gẹ́rẹ́ pépé tọ́wọ́ agbọ́ wá pé fóònù pé ẹgbọ́n àbá ẹ̀yìn mọ̀ nílò dàbí lẹ́tọ̀ sẹ́tìmọ́tẹ́ wíwá yìí ẹ̀rọ pé yóò gbọ́ gbogbo gbọ́ láyé mọ̀ nílò dàbí àwọn mẹ́sẹ̀ ń gbọ́ wọ́n ń gbọ́ àmọ́ kèétí ìdólọ́kàn àwọn ìdígbà ẹnu bí ẹsẹ̀ fẹ́ nú wọn o dìsẹ́ òun sì rí i pé ara àti àjẹ́bí olùmọ̀lùdó òde kéré ìdẹ̀ tó wá rí bẹ́ẹ̀ agbọ̀rọ̀ ṣàlàyé fún àwọn àpòjú àwọn àpẹẹrẹ táwọn gbé ẹni ní kí abẹ́ Muhammad sallallahu alaihi wa sallam. àkọ́kọ́ nasiru díìnì yìí ẹ̀rẹ̀ ẹ̀sẹ̀ lọ́wọ́ nasiru sunnatihi wọ́n náà ṣe òfà ẹran súnmọ́ àlẹ́bí lọ́wọ́ kẹsì fún akáàkiri ọ̀nà àkọ́kọ́ nù káàkiri ọ̀pọ̀ níbi àlẹ́bí òun wà ní a olùtàǹsẹ iná abúlẹ̀dì lọ́wọ́ ni àà Imam Malik ti sọ tàdídù ẹ̀sìn fún wa ẹ̀sìn fẹ́ràn lọ́wọ́ Imam Malik sọ sọ́yọ́ ẹ̀sìn anẹ́bìtà ní kẹràn lọ́wọ́ mẹ́lẹ́mú yẹ́kùn yọ ọmọ ìdí dínà lábú yẹ́kùn hàzà lè yọ ọmọ dínà ẹ̀sìn anẹ́bì lẹ́gbọ̀ràn lọ́wọ́ súnà anẹ́bì lẹ́gbọ̀ràn lọ́wọ́ ló lábùmọ̀ pé ẹ̀rí níbi anẹ́bì lọ́tọ̀ iná sọ̀tá ọwọ́ nígbà náà olú wọn náà ṣe iná kọ́ ara fọ́ọ̀rọ̀ ìsàlẹ̀ lọ́wọ́ ni àwa ní ti ń jẹ́ ẹ̀sìn ó ní tàbí ó ní àlà ẹ̀sìnrí ẹ̀sìnrí ilé ìṣẹ́sìn wà sẹ́ni tó lè gá mẹ́sì tó lè gá mẹ́sì ànẹ́bì ni ó ní wọ́n lè fi ní mẹ́rin lámì ẹ̀kú yá ọmọ ẹ̀sìn dínà ní tí ò bá ti jẹ́ ẹ̀sìn lásìkò ànẹ́bì lásìkò àwọn sọ̀hábà lámù yẹ kó hàn gàdí yóò mọ̀ sí mọ́mọ́ lè fi láyéláyé èmi ò mọ̀ràn tó lè gbá jẹ́sìn lásìkò rẹ̀ lásìkò tí ẹ̀dẹ́ sọ fẹ́ lásìkò wáyé o àti kò wọ́n ní kíkà pàdé rí ojú fọ́ ọ̀rẹ́ yẹ ti lọ tó bá tó ẹ̀. ẹ wá dùn káwá ní sèé ó ti lé one thousand ó tó fọ́n rẹ̀ ti tó kù. ó ní kẹ́hìn lọ́sọ̀rọ̀ lọ́wọ́ lọ́wọ́ náà ẹni yìí ọmọ lẹ́yìn àlẹ́bí tọkàtọkà yìí ìtòjì oyọ kálukú owó ẹgbẹ́ tó máa ń ṣe ẹgbẹ́ bàbá ti ní ìfẹ̀gbẹ́ sí bàbá ti ní ìfẹ̀gbẹ́ sí tó láti máa ń tẹ̀lé láti máa ń gbìyànjú lórí ìṣẹ̀wọ̀n àlórí ẹgbẹ́ olùgbé ẹgbẹ́ yẹn ló tẹ̀ ẹlòmíì náà gbogbo tó ní lórí ẹgbẹ́ tó kọ̀ ẹ̀kọ́ tó nínú àpẹẹrẹ rẹ̀ súnà nẹ́bí ọmọ náà lọ́wọ́ ọmọ náà kàn lára ẹgbẹ́ abẹ́ fún súnà fún gàgiri ajẹ́pọ̀ gẹ́gẹ́ fún ara ẹgbọ̀rọ̀ sí súnà ọgbọ̀rọ̀ sí súnà àgbò gẹ́gẹ́ súnà nípa ní ọkọ̀ ìlú ọlọ́ àti kílọ́fẹ́ fún ẹ̀ẹ́ ọmọ àti súnà tó bàbá ẹwà owó pàtó àti mọ̀tí lónìí ìwọ ní ti súnà lẹ́yìn wọn ẹ̀ẹ́ ti súnà lẹ́bí ẹ̀ gẹ́gẹ́ tó jẹ́ súnà fẹ́kọ̀ ìta níbi fẹ́ gangan olùkaba fẹ́ ètò máa ń fẹ́ gangan olùkaba fẹ́ ètò ti kàn níbi láyé súnà rẹ̀ ni súnà rẹ̀ ni òun làwọn tàbí ti àtàwọn tó wá lẹ́yìn wọn wọ́n tọ́ súnà lẹ́bi èyí tá a náà ń ṣe èyí náà tá a ti súnà wọ́n náà ti fọ́ kinu tó gbà tó náà délé tí wọ́n olú ọ̀dẹ́dẹ́lẹ̀ kọ́ fi rògbọ̀n lẹ̀ wọ́n kàn lé ẹ̀ka náà nígbà irun gbọ́n bọ́ dáyé máa ti nígà ṣòkòtò ẹ̀ tó lé lókè bá kọ́dà ìyàwó rẹ̀ tó wọ ìjáàbù wọn àbẹ̀rọ̀ pé ewu lè sọ sí ètò ọlọ́gùn wọn rí súnà ní Muhammad sọ́dọ̀ lọ́wọ́ àríwọ̀sẹ́lá ọ̀pọ̀ kiri ẹni tí ó mọ̀ tẹ́tẹ́ náà mọ̀dánù àmì wá dúró àwọn ìyàwó yé àwọn àbá àwọn ìyàwó yé lòbó ìyàwó àbá mi borí wa ìyàwó àbá mi kì í borí kọ́dà kì í lòbó rò ìyàwó àbá mi ó wọ́ ìfà ìyàwó àbá mi borí ń bora àbá mi kàn kọ́ yóò wá fa ìrọ̀gbà òun máa dẹ́ ní àfa tí mo ní bá wá kọ̀la ó dẹ̀ máa gbé lọ lé bábà ẹ bá ń fa wẹ̀ ikú mọ́ dáadáa lọ́jọ́ olú kọ̀la. bákan náà lára àwọn nǹkan tẹ́lẹ̀ fi jẹ́ nìyí táàmù ọ̀gbẹ́ni yìí ní ẹ̀lẹ́ orí àwọn ibi ìwò ní muhabbatun man nasara nabi sallallahu alaihi wa sallam aw nasharaha aw àwọn tẹ́ bá rí wọ́n jẹ́ àwọn náà wọ́n ti tún náà lẹ́bi wọ́n ti ràn lọ́wọ́ wọ́n sọ káàkiri ọgọ́ nílò ìyẹn náà kò láti kí n fi láti mọ̀tò dẹ́kọ́ kó bẹ́ẹ̀ Ah, kò láti kó lẹ́kẹ̀ nìyẹn kí ló ti láìkì ẹ̀ ó gbọ́dọ̀ já sí pé nítorí ọ láìkì ẹ̀ pé ń ti tún náà lẹ́bi kò tún wá sẹ́ẹ̀ mọ̀ nìkan lásán kò bá gbẹ́gbẹ́ sí mọ̀ nìkan nítorí wọ́n ń pọ̀ káàkiri olóṣẹ́ pé nínú ojúṣe wa ní ásẹ́kì àwọn afá tó dà nínú àpẹẹrẹ kọ́nẹ́tì àlẹ́bí àwọn afá tó máa ń fòrò sínú káàkiri àti kọ́nẹ́tì rẹ ẹnu nínú olóṣẹ́ àlẹ́bí ló ní wọn láyà ẹni tó kúrò àbí láyà afá tó dà tó bá gbọ́ bá ẹnu bá gbọ́ ẹnu alhamdulilayi kéde parẹ́dọ̀ wọ́n ti lẹ́wọ́n ti fi àgbẹ̀rì yìí kọ́ ọ̀nà wọ́ tó nọrùn àwọn ní ìdílé alhamdulilayi gbólóhùn tí wọ́n fi lásán ní sáré máa ń sọ yàrá sáré máa ń bẹ̀rẹ̀ ọ̀rọ̀ sọ̀rọ̀ lọ́wọ́ àdéhùn sẹ́lẹ̀ ọwọ́ gbọ́ ní ẹgbẹ́ ìdílé rẹ̀ pa ẹni tó ẹni tó fẹ́ sọ̀ lè lẹ́dọ̀ kílómẹ́tọ̀ kílómẹ́tọ̀ ó fẹ́ sọ wá sínú àdéhùn sọ̀tẹ̀lẹ̀ so ara péye nídìí àdẹ́bí ọgbọ́n ọmọ nídìí àwọn àbá àsúnlẹ̀ lọ́kùnrin àwọn pẹ̀lú gbogbo ẹgbẹ́ bá gbọ́ kí a bá fún ẹ̀rọ ṣubú lónìí nínú ọ̀rọ̀ ìṣèlú yóò máa fi wéèkì nínú ọ̀kan rẹ̀ ah, alhamdulillah kí ló dé òní ọjà lè inú ìkan tó rẹ̀ wọ́n fi yẹ́ lẹ́lẹ́ lọ fún ẹ̀rọ ìjẹ́ ká gbé ẹ̀jẹ̀ kẹ́kẹ́ yá nínú àwọn pàṣẹ náà ibi tí èyí lè rìn kí ló máa ń rìn èlé tẹ́lẹ̀ yìí ààyè ọ̀lẹ́ ìrìn kó máa rìn kò sì sí ẹ̀dá wọn láyé àwọn àtàrà ajẹ́ lókùn ìlà àtàrùtù ìfẹ́ lò ní kàlẹ́ ìdí ẹ̀dílẹ̀ ìdílẹ̀ ní Muhammad kò sí ẹni tí ò ní ní ìdúgbò láyé àwọn ọmọ sọ̀rọ̀ náà bọ́ bá fẹ́ bí àwọn kan tàbí wọ́n fẹ́ gẹ́gẹ́ wọ́n fẹ́ tí ma kú síbi kan àwọn tí wọ́n ń tù sí lóòótọ́ omi òkú máa ń lágbára náà o wọ́n ọ̀pọ̀lọpọ̀ lónìí ìdáhùn yẹn á kú dúró ní àwọn nǹkan tó kéré ìlú mọ́lẹ̀ pẹ̀lú àwọn kan tá a kiri pẹ̀lú àwọn kan tá a gbọ́ pẹ̀lú àwọn kan tá a ń ka. agbọ́dọ̀ lè ṣe àjẹmọ̀ ṣọ́gbà ṣe ẹni tá ń pè ní àwọn ọmọdé tí ń tá ń pè ní fẹ́ẹ́ tá ń sọ yìí pé pẹ́ẹ́lì ah, yìí náà ṣe ń sọ̀rọ̀ sún náà mo ń tẹ lábàbà yìí gbogbo ọ̀rí bẹ́ẹ̀ kò hundred percent èyí ò lè ní bẹ́ẹ̀ yẹn kò possible èyí ò sì lè kórìíra mùsùlùmí ní ọdẹ ẹni tá a lè kórìíra ní ọdẹ percent wíta ní gèdè rí àbá wa àlè nílẹ̀ ọ̀pá àlè nílẹ̀ àbá hundred percent láíláí ìrìn gangan èyí tó kù sí kò sí yóò gbọ́dọ̀ tó sùgbọ́n yẹn bá ti jẹ́ mùsùlùmí ìwọ pé ká nífẹ̀ẹ́ ọgbọ̀rọ̀ bẹ́ẹ̀ ìwẹ̀ kó jẹ́ àfà á nífẹ̀ẹ́ rẹ̀ ó wá tún jẹ́ àfà tó lóun náà ṣáwọ̀ sún náà lẹ́yìn sọ̀rọ̀ bá wà lẹ́yìn sẹ́lá ìdẹ́ ìgbọ̀rọ̀ nípa bọ̀dún lónìí àwọn ẹ̀dẹ̀ bí afọ́pátá ni sọ́tù fún mi dẹ́nu ẹ wá kó làwọn afọ àti ọ̀sáwọ̀ yẹn lọ́kàn wọ́n dákọ̀ àwọn afọ àwọn àwọn kìí sọmọ báyọ̀ lọ́pẹ̀ jẹ́ o ó ti wá jẹ́ pé lásìkò tọ́lọ̀ bá fẹ́ ní pé màṣàlá màṣàlá ọlọ́fẹ́ ní bí ìdúró kẹ̀sẹ̀ ní yóò kẹ̀sẹ̀ tẹ̀rẹ̀ rẹ̀ báyìí tó tó kẹ̀rẹ̀ nígbà bí àtàrí wa ni bọ́ba ẹni kó ní kẹ́ ẹ̀rọ kò lè ní àwọn bọ́ọ̀ jẹ́ dé rẹ̀ rẹ̀ bá ti pọ̀ àìdá rẹ̀. هذا ما يسمى الولاء والبراء عفا ابن سيمي رحمه الله تعالى فنصر الولاء والبراء كل ما يتعلم عوى كم به قال لي ولاه سيما ثانيا طيب. عوى كم لي براء سيما عوى كم به براء سيما إيه؟ ولاه سيما òun náà ni mùsùlùmí ká ṣe ẹni yìí kọ́kọ́ jẹ́ mùsùlùmí náà kó tó kọ́ ti sáàbù bẹ̀rẹ̀ kó tó wọn kírun dáadáa mùsùlùmí náà kò bí wà oní mùsùlùmí nù àmọ́ nínú kírun lásìkò dáadáa èyí tí kírun lásìkò ni ó ti sáàbù fẹ́ lọ́rọ̀ rẹ ju ojú òdìdí ni tó ti lápò lọ nínú wọn sí àwọn èèyàn sí pé ẹ máa kírun ẹ máa ti dáadáa ẹ ìkórìíra débi pé bẹ́ẹ̀ máa rẹ̀ lójú ọ̀nà máa rẹ̀ lójú ọ̀nà ibi kí ẹ bá sọ pé bẹ́ẹ̀ máa rí àpá alágbájá ti ń bọ̀ lápòjú ẹni ní ẹgbẹ́ ìjọ àwọn abúrẹ́dé máa ń bọ̀ ní sẹ́yìn nígbà wọn á gbẹrù lọ́wọ́ bí táwọn yẹn kórìíra tí wọ́n sì kórìíra àwọn àpá sọ́kà àwọn yẹn dé lónìí àpòmọ́rí dọ́kítà àpòrí lápòjú ẹni ẹgbẹ́ ìrùbọ̀ tí pásítọ̀ náà ti ń bọ̀ wọ́n á bẹ̀rẹ̀ ìta lọ́gbà ìkan tó sọ̀rọ̀ ní ìkan tẹ́ ní ohun ọ̀rọ̀ ohun olówó sì gbà gẹ́gẹ́ ti bá pọ̀ wọ́n á pàkí sí apá àwọn sí ẹ̀gbọ́n táwọn yìí ń wí kí ló wí kó ní ọ̀rá yìí ó nítorí pé irú àwọn dọ́kítọ̀ yẹn wọ́n láǹfààní àti pé dọ́kítọ̀ ti yà lọ́wọ́ pátọ̀ kọ́ àwọn kírísítẹ́nì náà rẹ̀ ní àwọn ẹ̀rọ nìyí ẹgbẹ́ ẹ̀hùn méjì tọ́bá gbédà fún ọkùnrin yìí ìdàrẹ́ pàtàkì náà méjì tẹ́pẹ́ lọ́dọ̀ ìfẹ́ kó ti rí káfíkà abúrú ẹ̀rẹ̀ kẹgbẹ̀rẹ̀ kan lọ tábàbúrú ẹjọ́ àwọn nítorí àtẹ́kùbọ̀ tẹ̀kìtìrì nìyẹn ó ti wáyé pé mùsùlùmí 100% ní kórìíra lọ́fẹ́ ti sọ́kọ̀ọ́ra bí tá a ti lọ ẹjíká yọkọ̀ọ́ra wò ẹni máa tó bá ara pé ẹni tí àlẹ́ gbogbo ah, ẹni gbìyànjú súnà níwọ̀n bá bí ẹ tí bá ń gbìyànjú bá ti mọ́ ní bá ti lágbára mọ́ là ń gbìyànjú mọ́ àwọn tá ń sọ kìí náà àwọn náà láwọn bì kan tó ní agbára tó bá tí ẹni bẹ́ẹ̀ bá tẹ̀lé wò ó tó bá ti di ẹlòmíì kalẹ̀ pé àwọn ẹgbẹ́ ni ìjábà tó náà lẹ́nu mi lónìí nínú ọdún ẹgbẹ́ tó ń sọ pé àwọn ẹgbẹ́ ni ìjábà tó náà ara láwọn tó ti ẹni tó sọ pé lábúrú tí ń bí láwọn ẹni yìí sọmọ pọ̀ sí lórí ọ fún àmàkàn agbára ọkọ àwọn ará jẹ ọlọ́dẹ fọ́ ìyá ọlọ́dẹ náà yóò bàtà ń sọ̀rọ̀ aláàmẹ́tò mùhàbàtì ọ̀sùn ilé ẹ̀sọ́ ìbàdàn àpẹẹrẹ bá mi pẹ́ níbi àgbẹ̀bí òun ni kọ́ ọ̀rọ̀ àwọn tó máa ń sún náà táwọn máa ń gbé káàkiri ọdún ọdún nìyí wọn lẹ́yìn rí pé ìfẹ́ ti ń bẹ láàrin wá fẹ́ ju wa lọ ó lẹ́nìkan gbàtú gbọ́ fún náà ládùúgbò wọn àwọn kan bẹ̀rẹ̀ bí alùsùn náà ni wọn wọ́n jẹ́ wọ́n kàn lè kí lókè lásán ẹgbẹ́ àwọn ẹgbẹ́ ìjòkó bẹ́ẹ̀ ará àdúgbò rẹ̀ wọ́n tó jẹ́ ọmọ ìlú kan náà. tí ọmọ àbáyé bá jókòó tí wọn lásìkò náà wọn tẹ́tí bá wọn rí ọmọ àbáyé wá di ẹ̀ fún ìdájọ́ sún náà ní wọn lọ jẹ bá wọn lọ jẹ bá bẹ́ẹ̀ ni bá kọjá bí tí wọ́n sí àbáyé wá yá lọ yóò tún wá do ẹgbẹ̀lẹ́ sísá ẹgbẹ̀lẹ́ bóòní bóòní ìbádà àbáwọn ní kí wọ́n ṣe iná tí bá ríra ní màá rẹ̀ rẹ̀ nílábájá tí ó kọjá rẹ̀ ìgbà tí ó fi ọkọ̀ fún òrí yà ó wà rẹ̀ títí ń gbójú tó rẹ̀ rẹ̀ sí ọ kí ni wọ́n ṣe iná tí bá ríra yẹ́ máa rí ẹgbẹ́ àbẹ̀tí láti jẹ́ náà ẹ fura bá ara wa ara mo kúrò ìyá tẹ́lẹ̀ tí ń ṣe súnà lónìí at least pé ẹ̀kẹ́ ìgbìmọ̀ mẹ́rin lásán sòkúrò ẹtí sòkúrò ẹtí lòkè láwùjọ tá a gbára wa yìí kí ní jẹun kí ló dára wa yá sí ní wàá ní sùúrù díẹ̀ sẹ́ tí mo lè sálábà sí ni tí ó fún mi létí tí ò ní fà kàn rí bẹ́ẹ̀ ni abẹ́ ẹ̀kọ́ àgbákòlá láwùjọ yìí nìyẹn kò wá sí fẹ́ẹ́ ni tá ní ṣe súnà lónìí ìwà láì àyìnà mahabbati rasulillahi sallallahu alaihi wasallam ìníbi alẹ́ ìwádà lónìí ṣùgbọ́n àwọn ìlàsọ́kọ́ pírátíkà ló ti pàtàkì jù mo nífẹ̀ẹ́ rẹ̀ lórí ìkàyè lóòótọ́ ọlá burú yìí náà amọ́kọ̀ tẹ̀ ní rògbà lẹ̀ mo sí eré rògbà yàtọ̀ tẹ̀ sí òní rògbà wọ́n ti gbó rí wọ́n wọ́ sí náà wọ́n sì wọ́ sí jù láwọn lọ wọ́n wọ́ sí wọ́n sì wọ́ sí jù láwọn lọ lára àwọn akẹ́kọ̀ọ́ àwọn gbẹlágbájá onífẹ́ àti màṣúmọ̀ ọ̀nà òun ni kéèyàn nífẹ̀ẹ́ àwọn àtàbù nàbí ìsọ̀rọ̀ àwọn àwọn ọ̀sẹ̀lẹ̀ wọ́n àzọwájú àwọn sàábì àlẹ́bì àtàwọn ìyàwó àlẹ́bì agbọ̀dọ̀ nífẹ̀ẹ́ wọn àtàwọn ará ilé àlẹ́ Muhammad tí ará ilé àlẹ́bì ọgbọ̀n níbi àlẹ́bì ọgbọ̀n níbẹ̀ àwọn ará alẹ́bí oríjìnà ní o orípẹ́kìrẹ́ wà àwọn ṣíà àwọn ni àwọn alùbẹ̀rẹ̀ alùbẹ̀rẹ̀ àwọn ará alẹ́ alẹ́bí ẹ̀yìn lẹ́sìn wá kúrò ará alẹ́ alẹ́bí lẹ́sìn pàtẹ́ ní àìjà kò sí lára mọ̀lẹ́bí alẹ́bí èmi ò mọ̀lẹ́bí alẹ́bí rí bá ibò mọ̀lẹ́bí sí mẹ́rẹ̀ gan mo mọ̀lẹ́bí sí mẹ́rẹ̀ sábọ̀rọ̀ ìyàwó náà ni ìyàwó àti bàbá ìyàwó àtọwọ́ fi àwọn sáàtì mọ̀lẹ́bí nù kí tí ìdí kọ́lẹ̀ ibi táwọn bí àdìgbà àwọn ṣíyà wọn níbi ànẹ́bí kìrìkọ́ láti mọ̀ tó wọn níbi àwọn sàhábà tó wọn níbi àwọn ìyàwó àdìgbà Muhammad kọ́dà kéèké ló máa ń jẹ́ fún wa tọ́wọ́n ah, tó wọ̀nyí òun láwọn ẹgbẹ́ ìtàkọ́jà ní ti ànẹ́bí lókun fún àgbọ̀ gírísì ànẹ́bí síbi nǹkan tẹ́tẹ́ ànẹ́bí lókun kalẹ̀ nítorí gbé kalẹ̀ ẹgbẹ́ àwọn sàhábà ànẹ́bí sọ̀rọ̀ àwọn àwátàrà nẹ́bì ni ó dùn jù ní àbí bàbá mi lẹ́sẹ̀ ìmá ní ìlú bàbá mi rí kò sí mo bá rántí bẹ́ẹ̀ bàbá mi ti kú tí mo rántí bàbá mi náà ti kú ìkó kàmílà jù lọ́wọ́ èwo ló kàmílà jù bàbá mi ti mú orí mi mo ní ìrántí àwọn ọ̀gá tí máa ń ṣe fún mi nígbà tó bá rà àwọn ọ̀sọ̀rọ̀ kan tí mo kàn lójú àwọn ah, nígbà tó mo ní iye ọ̀nà tí mo bá mi gbìyànjú mo bá mi gbìyànjú ẹ̀ láwájá kú láwájá kú láwájá tẹ̀lé ààrí kò sí bá tẹ̀lé láti ànábì tó láyé láyé ààrẹ fílẹ̀ sáwọn tí wọ́n tẹ̀lé tí wọ́n rí lójú báyìí wọ́n jọ ń jẹun pọ̀. ló fi jẹ́ pé tí ẹ bá wà láàrin wọn tájọ́ ń ṣe pọ̀ yóò máa ń ká wa alájúra wa lọ bẹ́ẹ̀ nìkan bá kú láàrin wa nìyẹn gbogbo alájẹ́ bọ́dà nìyẹn kẹ́ẹ̀nìkan bá kú láàrin wa láàrin wa yóò ká wa láàrin àmọ́ yóò ká wa alájúra wa lọ ẹni tí ó kala jù láyé ẹni tọ́jọ́ gbé abẹ́ òrùlé kan ni kájọ́ jẹ́ pọ̀lọ́dà náà èyí àtẹ̀sọ́nù kájọ́ jẹ́ pọ̀lọ́dà náà ìyá ìjọba ìjọba kájọ́ jẹ́ pọ̀lọ́dà náà kí ni mo mọ̀ wá ní sẹ́ẹ̀sì ẹ̀yìn tó kí wọ́n súnmọ́ àwọn ìlànà lọ torí jẹ́ mọ́tò gbọ́dọ̀ kan fún mọ́sára sí ìrẹ̀ àwọn tó yẹ kí wọ́n jù kájọ́ ń ṣe pọ̀ jù kájọ́ ń sáàdà jù kọ́ wàtẹ́ afẹ́ká ìlà wọ́n rẹ̀ kọ́tùn pé fún ẹ̀ níwọ̀n yìí jẹ́ àníwọ̀n yìí àná ibi tó dúró nù oníkì máa wọ́yẹ̀ yìí oníkì máa ẹ̀wọ̀n kan mo ti ká ara jọ lọ òun máa ń òun máa ń sọ kọ́lá táwọn ẹgbẹ́ náà ẹ̀wọ̀n ìdìbò náà táwọn òun máa sọ àwọn ọdẹ káàsì ó fi bí àwọn lára rẹ̀ ó fi bí olúbà bómi olúbà bómi akẹ́lẹ̀ àwọn tí wọ́n rà nẹ́bí wọ́n ní ìfẹ́ ìfẹ́ wọ́n mi jàdé jù wá lọ. Sùkún wọn láwọn àpẹẹrẹ tàbí wọn gbé náà kọfẹ́ náà jẹ́ ànábì. Wọ́n àwọn ọmọ ọmọ àwọn ọmọ jẹ́ ànábì àwọn ọmọ jẹ́ ànábì tá ń bì ọmọ jẹ́ ànábì tá ń bì ọ. Ànábì tá a lè mẹ́rin àti ìjọba àti àjò alá ìlà ìlà náà wọ́n àti àjò tó tẹ̀lé. Wọn ò lè mọ̀ wípé ojúmọ́ bọ́ọ̀sà táyé àbíkọ́ tó ti bẹ́ àwọn sàábé bó ti jẹ́ pé ó dàbí ọwọ́ ìdára rẹ̀ kò sí ìtòrò pé á ẹ̀yà fi nǹkan tá nǹkan tá ní tá nígbà bí àtẹ́gbẹ́ jáde kalẹ̀ kò sí òǹkan tẹ́ nígbà tẹ́ nígbà bí àtẹ́gbẹ́ láéláé dúkìrì lọ àfi kẹ́ máa ti àwọn kan sún náà àwọn kan máa ti gbẹgbẹ rẹ̀ máa ti àtẹ́gbẹ́ máa ti báyìí àgbẹ̀gbẹ́ ló mà ní pé àtìkò yá lẹ́kọ̀ọ́ sí àwọn ẹgbẹ́ ìdòkó yá yìí ẹ̀yà yìí òun àwọn ọmọdé ìdòkó yá yìí pé láyé ti pé yẹn máa mà pé báńkì ti wá ni àwọn sọ́wọ́ àti sọ́jà àlẹ́bí débẹ̀ tọ́lá láti dòkó bá ń bá ìdílé ọmọ dòkó bẹ́ẹ̀ àbúlé wa dòkó bẹ́ẹ̀ kọ́dà ọ̀pọ̀lọpọ̀ bí ni wọ́n nìkan lọ gbẹ́ ẹ bí àwọn di yìí tó yàgò láì ọmọ rẹ̀ kó mọ̀ sọ̀rọ̀ nìkan máa lọ. ẹ wo gan àní wọ́n ní àlẹ́ bí sọ̀rọ̀ wá wà lọ́wọ́ sẹ́lá wọn àtàwọn sọ̀rọ̀ àwọn kọjá ń bì kan wọ́n kọjá ń bì kan wọ́n á bẹ́ fi ìdíwó tó jọ́nà wọ́n náà wọ́n lè kọjá bẹ̀ alẹ́lú abẹ́rẹ́ wọ́n kọjá wọ́n ní ẹni ìyẹn lójoojúmọ́ ayé tó bá kọjá bẹ̀ tí ò ti di ń bẹ̀ mọ́ olùmọ̀ abẹ́ báyìí kí ló dé anẹ́bíṣẹ́ ayélujára <laughs> ebi ti di bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni àwọn òfẹ́ kí nǹkan kan lọ láyé kẹ́ ẹ má mọ̀ ẹ̀ tẹ́ ń bọ̀ lẹ́yìn kẹ́ ẹ má mọ̀ kankan ẹ̀rọ sáré bí ṣe ọ̀pọ̀lọpọ̀ sáré bí ṣe pápátá mbó láti rí ibi iṣẹ́ wọn sábà láti rí ẹbí ọ̀pọ̀lọpọ̀ wa lónìí náà báwọn ẹ̀sìn ní báwọn ẹ̀sìn níbi àwọn afá wọn tó ẹnu ní wa dé kí làbẹ́jì kí ló pàṣẹ kí làbẹ́jì bàbá rẹ̀ dé kí làbẹ́jì o kò sí fún àtàlù wọn àmọ́ sọ ilé àfà tó kàn kẹwì ìfẹ́ tó ní sí yẹn olóṣèlú kí làbẹ́jì wàá wà lóya eré àfà kéré tó bá dẹ́kun wọn dé àbúrò yóò sórí ìwádìí yóò ó sì dánwó àtọ́tọ́ ó ṣe kéré àfa kéré ni àbúrò ti tóbi tó bá gbàgbọ́rọ́ sí ajú àtúnṣe ọ̀pọ̀lọ́ ó ní ọ̀pẹ̀rẹ̀ àkọ́kọ́ dé wáìtì sí ìsàlẹ̀ kó sì fi àbúrò lè àbí kó fi ṣe ẹlòmíì ní ti àfa ìdí pé ohun àfa rẹ̀ lè ṣe wáàdì àwọn èèyàn ń gbìyànjú kọ́dọ̀ máa ní ìfẹ́ tó ń sí àbá rẹ̀ ẹlòmí máa ń rìn bí àbá rẹ̀ ti rìn ẹlòmí máa ń rìn lábà rẹ̀ ti rìn ẹlòmí tẹ́tí ti lẹ́sẹ̀ lọ́nà ní kéde kẹ́kẹ́ tẹ́ kò sẹ́kù kò sí lẹ́sẹ̀ àbábà rẹ̀ mọ́ sẹ́sẹ̀ rẹ̀ ni wọ́n lọ́wọ́ rẹ̀ kéde wọ́n á sẹ́sẹ̀ rẹ̀ wọ́n á sẹ́sẹ̀ rẹ̀ ní ìjọba jẹ́ ṣé lọ́jà ti sọ̀rọ̀ wájẹ mọ́ ọ̀nà tálẹ́ ti gbà fi ìfẹ́ ànẹ́bí ṣàfẹ́ àfẹ́ kí orí ti ànẹ́bí òkú tálí kí a máa lọ́wọ́ ètò òun ti pé àwọn ọ̀gá tí máa ti nǹkan àwọn àti kán á bẹ̀rẹ̀ ọ̀gbìn àti máa ti báyìí kí lánàá bẹ̀rẹ̀ mọ́ndé kù tálẹ́ntọ̀ ọwọ́ àdúgbò àwọn olùmọ̀ àti ẹ̀sìnbí ìdá àwọn ọ̀tàǹtì tàǹtìrò tàǹtìrò ní súnmọ̀ ní súnmọ̀ ní súnmọ̀ ní báyìí tó bá dákẹ́dà ní ọkọ́ pẹ́kún mo nílò àwọn ṣe káàkiri sábà kí yẹn súnmọ̀ ní ẹ̀ wọ́n tó ti lu ìtìgbà láàbò ni ẹ̀ wọ́n tó ti dáàbò ti wà ní tàwa yìí àwọn súnmọ̀ náà kò sí bí ipa sàn kọ̀ọ̀kan tó máa ń ṣe ní jọ nínú àwọn àfa èyí tó ti ṣe kálukú máa ń ṣe kọ̀ọ̀kan ni mazai mazai pẹ̀lú tí wọ́n ká ẹ wá wo súnmọ̀ ti wá lónìí ó fi máa ń ti ní nílọrin abàtàwàjẹ lóko méjì tí o bá ti wọnú lé wọn kẹ́kẹ́ tí o lè bá káàbù tẹnìkan bí o ti lé mẹlógéré ní a ẹ̀sìn kí ni wọn ọlọgbẹ wáyé torí pé àwọn kan ò dákẹ́ àwọn kan wọn fọ káàkiri so wọn wọn fọ sí ọlọrin káàkiri so a sọ pé dandan ká ní kí alẹ́ sọ̀rọ̀ máa wà lọ sí ìdán ẹ̀yà bọ́ الاحتفال بمولد النبي صلى الله عليه وسلم ìtọ́jọ́ bí ànábì sallallahu alaihi wasallam olúwarò kò sí lára àpẹẹrẹ bí ànábì báyìí mẹ́lẹ̀mẹ́lẹ̀ bí díà bá kàpọ̀ àwọn alọ́jọ́ bí ànábì bí díà ní nínú táwọn èèyàn gbọ́ ilé ajá lónìí ìdí máa ń káyà láà ibi bí ẹ̀sìn ṣe lajú pé lónìí káfíwárẹ̀ nǹkan tó lọ́nà lọ́lé kéwù kò wá gbọ́ bíbí àyè kó wá gbàdá pé mọ́tò tí wọ́n kẹ́ ń lò náà bíbí àyè níbi ìbí ẹ̀ láàfà wà láì mọ́tò láàfà mọ́ rọ̀dá ni wọ́n pè é tí ẹ máa sọ pé mọ́tò náà bíbí àyè mọ́tò mọ́tò bíbí àyè ọwọ́ lọ́run balẹ̀ tó kọjá bẹ́ẹ̀ bí àbúlé àní jẹ́ rọ̀dá àbúlé àní not àfà kéèyàn bí dá ẹ̀sìn ṣe lónìí kéèyàn ẹni wọn kọjá lè léwu bídá ní tí wọ́n ní sáyẹn àwọn èèyàn tó bí bí àtọ́ hasana wa ìdú wa láti wà gan nìyẹn kẹ́ẹ̀kọ́ lè gbé mòlúdì kó lọ́kàn àwọn èèyàn àti kẹ́ẹ̀yẹ tó bí àtọ́ hasana ó sọ fún àwọn àtàwọn tí mòlúdì náà àwọn ọlọ́pàá bí bí àná ọ̀nà bí bí àná kò sí àbá tí ó gbà pé mòlúdì bí àmọ́ àwọn kan ní bí atún àtànà ìdí àpòtà ní sẹ́yìn agbọ́dọ̀ náà pé gbogbo ara kó gbà pé bíbí àná kò síwájú àwọn náà. bọ̀ǹdíjà òyìn àwọn tí wọ́n ní bá pé bíbí àtún àtànà ìdíbà ti ní sòrò rè wọn ò máa tàdídù súnà nàbí pé àlùbíjà àtún bíbù ha àtúnà bíbí à ọ̀pọ̀ títí ẹ̀ ọ́ òdìsúná tá a bá ti gbọ́ wàbí dídì yí kàtàbá ìyàló àlàṣíà àwọn afá lọ́sọ bẹ́ẹ̀ wọ́n tẹ́ bá ti lè gbọ́ opposite yìí ìtumọ̀ bí wọ́n lẹ́sìn pé ní tẹ́ bá ti gbọ́ kàn yí ìtumọ̀ kejì tó ti kéde ló hàn sí ní bọ́ọ̀ì kí ní àkejì rẹ̀ ọ̀kẹ́ ẹ̀rọ pé wọ́n ti lè sọ ọmọ ọlọ́gbẹ̀rẹ̀ kí ní àjẹ́ táà bá gbàgbọ́ yòókù náà kò síbi díẹ̀ òní yáwọn èèyàn àwọn yóò máa kàn nínú ńlá wọ́n mọ̀ níbi dájú àbánuwa níbi dájú àbánuwa náà bọ́ọ̀lù tábà ti dábọ̀ yòókù náà ó ṣẹ̀ṣẹ̀ kí wọ́n gbọ́ yé pé èyí táwọn ń pè ní bíbí àtò ara súnà pé súnà ni kí ló pè súnà nípìnlẹ̀ àtúnà ló máa ń kẹ́yẹ́ nǹkan mẹ́ta náà lọ́kọ̀ sínú lọ́dọ̀ àwọn afá mi àwọn mẹ́ta fẹ́ lójú dúbà ń lọ́wọ́ àtúnná òní kọ́ọ̀lù ọ̀sùn ọ̀rọ̀ tó bá jáde náà nẹ́bí súnà ni ọ̀rọ̀ tó bá jáde náà nẹ́bí kílà pé ni wà fi'luhu ìta nẹ́bí sallallahu alaihi wa sallam tó bá ṣe súnà náà pé náà kódù mélòó méjì wá tàkùrù òwò ìdí ànẹ́bì torí àwọn sọ̀hábà rẹ̀ àwọn olókè sọ̀hábà òun làwọn tí wọ́n gbà síláàmù lójú ayé ànẹ́bì wọ́n gbà síláàmù lójú ayé ànẹ́bì wọ́n sì kú lórí síláàmù náà wọ́n rí ànẹ́bì báyìí mú mi nà àwọn olókè sọ̀hábà ìdáwọn ilé ìbáwá ṣe tábẹ́bí wá rí kọrẹ́tà nẹ́bì lórí tí wọ́n ṣe olè súnà lọ́nà tábí bá dákẹ́ súnà nìkan yẹn tí ó bá sọ ànẹ́bì ìra burúkú mọ́ sọ̀rọ̀ tábí bá wá kọrẹ́tà ọ̀fẹ́ náà tẹ́sẹ̀ yóò da báyìí ló ti yẹ kó jẹ́ èyí tó yẹ kó jẹun súnà lọ́nà tẹ́ ẹ ráwọn tí wọ́n sọ pé bídá tó asáyàn wà ibi tẹ́ gbàgbọ́ ní súnà mọ́nà òun tẹ́ sọ pé bídá tó asáyàn wà kọ́dà wà fí ìlú kọ́dà fí ẹlòmí ìlú lóde iṣẹ́ àlẹ́bì lóde kò débi tàkìrírù rẹ̀ òun àbáwọn sọ pé kẹfẹ́ sọ nípa bíbíà àfi kẹ́ gbìyànjú kẹ́ díkí súnà yé àwọn èèyàn tí súnà bá ti yé wọn lọ́pọ̀ bíbíà yẹn mo sọ títí pé àwọn bí wàgbé ti súnà parí kọ́ọ̀lù wà fẹ́ẹ̀tọ̀ ọ̀tá mẹ́fà sọ àti tẹ́rẹ̀ àwọn àbí ògbà tẹ̀kìrú wọlé wọn ò bá ń súnà wọlé torí pé òun náà ti pè wọ́n pè yẹ lọ́ fi gbé bí díẹ̀ jáde pé bí asánà wa lápẹjú èrè sí ìgbà tó bá fi wọ́n kọjá lù sún náà tó bá ní kẹ́ pè ní sún náà kọ́ ní sáni bàtì mọ́jà kẹ́bẹ̀ wò kẹ́pẹ̀ sún náà ní sáni bàtì náà tó bá ti dá fẹ́ bẹ́ẹ̀ ọ̀dídá alálẹ̀ ó wà ló dáa àwọn ní dídá tó àpánà wà nítorí pé a àwọn sọ̀hábà lójú ayé ànẹ́bì láyé ti gbọ́n rí ànẹ́bí tí kò ṣe nǹkan kan wọn ò sì gbọ́ bá ànẹ́bí ṣe àwọn àti nǹkan yẹn ẹ̀sìn lórí ti ẹ̀sìn lórí ti ti nǹkan yẹn bọ̀dà ànẹ́bí bẹ láyé o wọn ò lọ bá ànẹ́bí kan bí pé sí káwọn ẹja ká máa ṣe ànẹ́bí ò sọ fún wọn ṣe wọn ò sì ránẹ́bí kó ṣe rí àwọn amọ̀nà wọn ó ṣe lójú ayé ànẹ́bí ànẹ́bí ò ní gbà wọlé wọ́n tó wá rí bẹ́ẹ̀ ní tó lè máa lè máa gba àwọn sábà ìwọlé lórí ayé táwọn sábẹ́ ṣe àpá ajé táwọn náà lè máa ṣe nǹkan mìíràn lónìí tí tí ó lè dà ẹ gẹ́gẹ́ bí mo sọ yóò àwọn náà tó wọ́n ti da àwọn oníṣòwò burú mẹ́ bá a ti dáhùn pápá àwọn náà tàbí láì ti ká mẹ́rin ní wọ́n ṣe nǹkan yìí àbọ̀ gbọ́ rí wọn ò sì bí ẹ̀rọ bí wọ́n ṣàlébèsè tí àwọn gómìnà ń bẹ́ nínú ìtàwọn sàbí ìbá ṣe tánàbí ó takò tí ó gbà wọlé náà tó bá rí bẹ́ẹ̀ tàbí mọ àtẹ́sì wà lélẹ̀ àjẹpẹ́ kò tẹ̀ yẹ ara àwọn bí títú ẹ̀ ẹ̀ẹ́sì dénú ó dé ti tẹ̀kẹ́rì ìlú ọlọ́run fún àwọn sọ̀hábà ó fún wọn ní àǹfààní àtàwọn kankan tó bá ṣe tó bá wọlé wọn gbà wọlé tí ò bá wọlé wọn ti dànù alihamudulilayi tó bá yẹ pé náà fẹ́rẹ̀ iṣẹ́ gbàdìkan láàrin ni àwọn tó ń ṣe fídíà lórí tó ń ṣe mòlú lónìí wọ́n bá lọ́nà lọ sọ pé àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn sọ́ábà ní wọn gbọ́pá lẹ́bí ṣe nǹkan rí ní wọn ò sì rí kó ṣe rí ní ti mẹ́lá yẹn wọn ò bí wọ́n sì mú ẹ̀sìn tuntun wá àdébẹ́tẹ́ mú wá àdébẹ́tẹ́ àtẹ́tì ẹ̀ bẹ́tẹ́ mú wá àdébẹ́tẹ́ àtẹ́tì ẹ̀ bẹ́tẹ́ mú wá àdébẹ́tẹ́ àtẹ́tì ẹ̀ kò sí kan tó kọ̀ ẹ̀rí ìbá wọlé lọ́nà wọn àmọ́ ara àwọn míì sánàbí sallallahu alaihi wasallam tí ń rí jẹ́ tìmáwọn ìlọ́wọ́ tí èsì gẹ̀ẹ́ lọ́rí ti méjì àtúbárí bẹ́ẹ̀ àjẹpẹ́ súnà lẹ́bi tó tó ti tayọ ọ̀rọ̀ rẹ̀ àdíkìní àtẹ̀tẹ̀ rẹ̀ ó débò ní sáwọn àdúrà sí. tó ló tẹ́ lọ́wọ́ pé lọ́wọ́ pé lọ́wọ́ pé lọ́wọ́ pé lọ́wọ́ pé súnà lọ́dọ̀ tiẹ̀ sàlàyé rẹ̀ bá fún yín wọn ẹ sàlàyé súnà yẹ kẹ́ súnà lẹ́yìn náà tó bá rà lè jẹ̀ rí fún wọn lẹ́rìí pé gbọ́dọ̀ pé báyìí pé báyìí pé súnà wọn ní ọ̀rọ̀ ànẹ́bí àtẹ̀tẹ̀ rẹ̀ gbọ́dọ̀ bẹ́ẹ̀ àdúgbò tó rà wọn tàbí tí wọ́n ti tó gbà wọn ní ẹbí ká tó bá náà ó tó ẹ̀kẹ́ lè bá lọ yóò ní ìkọ́ tó fẹ́ lójú láti ta wà yìí kọ́ fẹ́ lójú àná. so that àwọn tẹ́lẹ̀ sáré bẹ́ẹ̀ nídìí àti wàá sáré kò fi ní rí kò fi ní rọ́nà lọ náà ànẹ́bí kí o lọ kálíkà tó fẹ́ lẹ́ni kí o ká tó sọ ànẹ́bí ní bí ẹ bá tẹ́ kó ti kéde kó ti alhamdulillah ilé ló pè ní dẹ̀lílù àrùn ẹtí alhamdulillah tó bá ti sí kò sọ fún wa pé ọ gbọ́dọ̀ sí níbì kan àyàtọ̀ bá rẹ̀ níbi tánilẹ́ léwẹ̀ nílé ìfẹ́ àlè ṣe tó bí àtúndáwọ̀ ẹ̀ tó ní ká máa sọ gbólóhùn ọlọ́ọ̀ ní ilé ẹ̀mí tàbá tẹ́ ọ̀pẹ́ làmúlẹ̀ àníbi ìjọba ti tẹ́ ọ̀pẹ́ làmúlẹ̀ kò sọ pé ìkẹlẹ̀ sí ìbìkẹlẹ̀ tí wọ́n ti ìwọ́ tó bá gbọ́ kọ́mọ́sí alhamdulillah kúrò ó ti ẹ̀yà àmúkọ̀ lọ́ kò sọ pé ìkan kó ń tọ́ bá ti gbọ́ kó sọ ìwọ́ ti ẹ̀yà àmúkọ̀ ẹnìkan wá ń kiri lórí òun ó wà ní alhamdulillah níbo ló kí lórí bàtàlẹ́ fún wa kí o tán àdéhùn wa ní tálọ́ ti alábìlálẹ̀ kan ní arákùnrin rẹ̀ ló sí à ó ní àwọn màláíkà tí wọ́n ń sọ̀kà láti sánmà tí wọ́n ń dìjà wípé àwọn fẹ́ dí ládà ìlọ wọ́n lé táàtì tí wọ́n ń dìjà jọ ìmínígbè ìmínígbè ìmínígbè wọ́n lé táàtì níjọ́ lójú kí ni Claudio olùkùn a jẹ́ pé béèyàn bá ti lórí ìrùn ó lè sígé ní ó lè máa lùlẹ̀ fún àdíjọ́ kẹfà náà ẹ̀dẹ̀ kan sí lórí ìrùn wọ́n tẹ̀lé alhamdulillah ẹ̀dẹ̀ náà ní ìgbẹ́ alhamdulillah pẹ̀lú tó ti gbọ́ tẹ́lẹ̀ ó láìbí kò láìbí kò ní yẹ́ alhamdulillah àmọ́ àwọn sáti gbọ́ yé àwọn fojú wọn fojú náà òun dẹ̀ gba síláàmù ni màá wí àtúlẹ̀ rẹ̀ ọ̀rọ̀ tó tẹ̀lé jọ náà ó bí wọ́n sàbẹ̀ ó dẹ̀ gba síláàmù ni àwọn tọ́wọ́ àwọn tọ́wọ́ fojú náà àwọn ti gbọ́ gbọ́ àwọn ti gbọ́ yé fáwọn ògbọ́ ọ̀sẹ̀ àbùkálà ní orí rẹ̀ ẹgbẹ̀rún náà tẹ́lẹ̀ nù tàbí lò wá wá pé sọ àdébí ta ló ṣe àlọ́lẹ̀ rẹ̀ ta ló ṣe ẹ̀ka lẹ̀ rẹ̀ ó lọ́nà lòun ó lọ́nà lòun ṣe kí ló sọ fi ṣe àdébí àdébí bọ̀ ṣe lọ kò dáa pé ìlú tọ́ ní táǹkì yìí ní ọmọ tẹ̀sí tàbí ìwà tẹ̀sí yẹn àwọn ọmọ tó ké sínú òní subhanallah alhamdulillah Allahu akbar gbogbo tó bá jẹ́ ọ̀rọ̀ èèyàn lè wọ́ kíláàmù yìí tó bá jẹ́ ọ̀rọ̀ èèyàn lè wọ́ ẹwọ́ tẹ̀tò tẹ̀tò gbé lọ́rọ̀ èèyàn yáàbùkà láwọn tó lọ́rọ̀ èèyàn ayọ́pẹ́ kìí ṣe gbogbo ọ̀rọ̀ bóyá ti gbogbo nǹkan ló wọnú òun àwọn nǹkan tẹ́ pé ìmá bẹ́ẹ̀ fi ìrún tẹ́tẹ̀rẹ̀ alihamudulilayi ìmẹ́ mi bàbá ìtumọ̀ tẹ́tẹ̀rẹ̀ ìnà fi wọlé ilé ìwòsàn ìbí àlètè sọ́tọ̀ sọ́rọ̀ àlèwà sẹ́lẹ̀ àlètè lérò tẹ̀lé ìlú màáwíyà yìí àdìsọ́ṣíwà muslim náà àdébí ìlú jẹ́sì lé àríwí jẹ́sì jùmọ́ tàbí wà tẹ́sì àwọn lórí tí ó gbà ìwọlé ní ìgbà ìwọlé tó kò sí ẹ̀ níbẹ̀ pé ìbáwọn tàbí kan ti kan jẹ́ ayé àdébí ẹ̀dá lè rí káàdé kò ní pẹ̀lú àdébí wọ́n tẹ̀ pé àdébí ti bá wọlé lẹ́yìn mọ̀ fáwọn ẹbí díà ọ̀pọ̀lọpọ̀ wọn ẹ̀ẹ́fẹ̀ẹ́nu ni wọ́n àdébí mọ̀ sọ yìí wọ́n rí kí ló bá lọ gbọ́n rí tọ́wọ́ fẹ́ lu ẹ̀rí nílé wọn mú wọ́n máa ń lo àdìsí mọ àdìsí tọ́wọ́ fi ń tẹ̀ pé ẹ̀tọ́ ni kéèyàn sí nìyí kéèyàn jẹ ìṣẹ́wò àdìsí àwíyà yìí àdìsí àwọn kò kọ́ra wọn náà wọ́n ní ọwọ́ ẹ̀sẹ̀ lọ bí lásìkò táwa yìí kí ẹ ẹ bá ṣe ìmọ̀jẹ̀ sẹ́wò dá ẹni bẹ́ẹ̀ ló muslim àdìsí àwíyà yìí náà ni o tùtẹ́ àti nà pé kéèyàn ti gbé àlùfáà àwọn ìbẹ̀rẹ̀ ọlọ́run àwọn tí wọ́n takò mọ̀ nínú mọ́sílájọ́ ọ̀dọ̀ wa wọ́n kó kàá wọ́n ní kò dáké wọ́n mú ẹ̀rí ẹ̀rú ní mo sọ ìwọ́n mú wá o pé n tó mú àwọn sọ̀hábà tí wọ́n fi ń ṣe nǹkan kan lójú ayé ànẹ́bì láì bá nẹ́bì sọ fún wọn láì fún wọn bá nẹ́bì ṣe tánẹ́bì ṣe ń gbà wọlé adébá náà lè mú ìjọsìn tuntun wá nú ẹ̀sìn tí ò bá ti kí

ẹni tó mọ̀ yà kọ́ ní nǹkan láyé èyí ìpàdé ẹ̀dọ́ tó dàbí àtẹ́bí láyé ó wáyé ká lẹ́bí òfin àwọn adébí máa wí àfi láti tún lè béèrè àwọn ìtàbí ẹ̀kọ́ nù àwọn dárí bí wọ́n ti dá wà ìyẹn ló ń kọ́ bí ẹ bá ti jámíà fún mẹ́dínà wọ́n ní olóòtú ọ̀sẹ̀ yóò ṣe mainstream nìkan dá ọ́dà náà tó fakọ́lìtì ìdáwà gan pé mo kó dáwà kìí ti kẹ́tì ìmọ̀ pé mo mọ kéwú mo ti máa náà lọ́tọ̀ pọ̀ sí bàbá ìkùnmọ́ ọmọdé wà sí báyọ̀ ọ̀hún tó kọ́ máa ti máa ń bá àwọn èèyàn sọ̀rọ̀ ẹ wà lóṣèlú ti lu ma pẹ̀lú àwúyà nìyí ó wá fún àwúyà ní àǹfààní àti òbí ìdàgbà béèrè mi sáàmì bí ò bá ti bá nǹkan lórí nìyí ó ní àwọn kan bẹ láwùjọ àwọn tó ti wá ọmọ yẹn dẹ́wò ọmọ ń tẹ ìyẹ̀pẹ̀ ọ̀nà ìyẹ̀pẹ̀ kan bẹ̀rẹ̀ àwọn àrọ́ anábì ní kò dáa ó sọ àbí ìpínlẹ̀ tọ́ba anábì ní kò dáa wọ́n ní kò àwọn kan máa ń bẹ ìpè làwọn máa ń tẹ̀ wọ́n ti kí ni wọ́n máa ń tẹ̀ yẹn rẹ̀ ẹ̀rí àwọn afẹ́yẹn rẹ̀ ló wọ́n múra kankan ìbẹ̀rù mọ́sílẹ̀ àmìlú wa fi sọ̀rọ̀ máa wà pé ó ní bẹ́ẹ̀rù àwọn àlẹ́bí ọlọ́run kan tó ń dàgbà tẹ̀yà rẹ̀. àlẹ́bí wa ní sọ̀rọ̀ máa sọ́dá gbogbo ẹni tí yẹn rí ní ẹ̀ tó bá wá tẹ̀ lónìí tó bá ti dédé àlẹ́bí náà ó wà òkè. ìlà ọ̀rẹ́ ìyá ọ̀la bẹ́ẹ̀ náà alẹ́bí ọlọ́run kọjá lọ ẹgbẹ́ tí máa ń padà tẹ́lẹ̀ yẹ báyìí alẹ́bí wáyé gbogbo ẹni tẹ́ pé ìlà tó ń bá fà lónìí tó bá tẹ́lẹ̀ tàlẹ́bí yẹn alẹ́bí ní fàdákà alẹ́bí tẹ́lẹ̀ wọlé ẹwà dídò àwọn bá gbogbo màṣá bá olùjẹ́ pé bẹ́ẹ̀ bá fẹ́ tó hadith gbogbo èdè lábáwá nìkan ọ̀nà ìlàlẹ̀ kò yanjú tó àlè gbogbo àwọn apá tó ti kọjá lọ wọ́n tó àlè sí àwọn apá tó rọ́bẹ̀ láyé nìkan wọ́n tó àlè sí ọ̀nà tí kò àkọ́rọ́ bí tú ọ̀pọ̀pọ̀ ni àmọ́ bí kan gbọ́n lọ àmọ́ tó máa rí bọ́dẹ̀ tó rí wọ́n ní àdéhùn ọ̀lá àwọn àyọ̀sán náà ó jáde àdéhùn àyè lára bọ̀rọ̀ sí yàtọ̀lọ̀ fún ìgbésù bó ti fún àlẹ́bí ní kọ̀hán tó fún àlẹ́bí tó bá ní ọ̀pá bọ̀rọ̀ sí yàtọ̀ fún àlẹ́bí ìgbésù ní kó padà tó bá padà ìlà wà fún ìtumọ̀ èyí tí mo ti nà máa fún òní òsì ìlú tẹ̀lé mi kálíbá ní ẹni wàá padà bó ti wá béèrè òní kálíbá ń kọ̀ndẹ́mu rẹ̀ nígbà tó kọ̀ndẹ́mu mọ̀jísà àlẹ́bí ọlọ́run lànà ìdí fọ̀rọ̀ ọlọ́pọlọ ó fọ̀rọ̀ ọlọ́pọlọ ọ̀rẹ́ ńlá káyì ló fi bá wọn sọ̀rọ̀ tẹ́lẹ̀ kọ́ fọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ńlá káyì lọ. ànábì ni ẹni tí ìlà tiẹ̀ tó bá fà ẹ̀ báwo ńlá káyì ni tó bá ti délé dé sí ànábì tọ̀rọ̀ ànábì ni ó ti wọlé. ṣe pé ìlà ànábì ní ilé ibi tí àwọn ọmọdé ń fà á sí. kí ló yẹ kó fẹ́ tiẹ̀ sọ ọ̀fà lónìí ọ̀rẹ́ làkàyè ni yóò di pé ìta ń sọ fún ẹni pé kò tẹ̀lé nìyí kò dáa torí bẹ́ẹ̀ fi ti ọ̀dá kò sí ẹ̀bí ẹ̀yìn tó lọ́wọ́ pé alihamudulilayi mo dúpẹ́ tèmi ti dédé kọ́dà ló àwọn tó ń sàlàyé àdéhùn yìí ṣé wàá dà mọ́ ṣé wàá mọ́ ọ̀tá àlà àwọn náà sàlàyé bàtà náà sàlàyé pé mo yẹ tẹ́wọ̀ mọ́ wọ́n ní èkó yẹn ń lò yìí àwọn amúṣe yorùbá anábì ní sálẹ̀bì anábì wà ní wọ́n ti wà ní pé sálẹ̀bì ń sọ mí báyìí pẹ̀lú la tí wàá náà wọlé ń kó pé kí n la anẹ́bìdìrísù ìtọ́ọ̀fì mọ̀ ní pé ìlà tó fà lónìí tó fún ọ tó bá tó fa ọrú ẹ̀ lọ́la tó bá tó fún ọrú ẹ̀ wọ́n sì ní kò fọ́n láti gan nínú rẹ̀ so yóò ti jẹ́ pé kò sí kàtí jẹ́ bẹ́ẹ̀ nìyẹn fún àmọ́ ànábì ò fẹ́ fi ẹnu àtẹ kan mọ̀rọ̀ títà ta fún ànábì kan kí á lè sáà ti bá ìdílé ọlọ́run akànyà lọ́bẹ̀ ó ní ọ ẹjá tó mú ẹ̀rí ti wá nínú àwọn ẹ̀rí tí mú abẹ́ ní tó mú àwọn sọ̀hábà tí wọ́n ń ṣe ìjẹ́ ayá nẹ́bí tálẹ́bí òṣè ọ̀kẹ́ wọ́n níjọ́ kẹrù ẹgbẹ́ mú ẹgbẹ́ èyí àìmójúmọ́ ẹ̀rọ kan èyí tàbí gbígbà wọlé mójúmọ́ mẹ́rọ kan tàbí gbígbà wọlé àbí ẹ̀gbẹ́ kálífàmà pẹ́pẹ́ ẹni tó mẹ́rin kan wá tí wọ́n ti lórí ayà lẹ́bí tàbí gbígbà wọlé nínú wa sọ̀ kan tàbí gbígbà Bilal alẹ́bi sunjọ́ kan alẹ́bi wa awa ti awa fi kankan alẹ́bi bọ́lọ̀ tó lọ bí ẹ̀ṣọ́ alẹ́bi alẹ́bi fẹ́ wọn àti jẹ́ náà ní wọ́n ń gbọ́ ohun bàtà kan lẹ́sẹ̀ rẹ̀ pé ẹnì yẹn náà pé bóun ti fẹ́ wọlé báyìí ní ibi kó ló ti kéde kó wọlé tẹ̀lé wọn. ẹgbẹ́ tó kọ́ wà ní tó kọ́ wà ní ẹ̀dá dání àlẹ́bí àmọ́ wọ́n ń gbọ́ ohun bàtà kan lẹ́yìn ìwò pé ìlẹ́gbà tó bá wọlé tó bàtà yẹn ti ń gbọ́ òye ló fẹ́ wọlé tẹ̀lé yìí. àlẹ́bí bá wọlé kó wà ní bìlá bìlá dúdú. ó ti bìlá bìlá bò bìlá àlẹ́lùwà ìjọ kejì àlẹ́lùwà kejìlá wá kí ni kan tó mọ́ sí ṣẹ́gbà náà ní pé kí ni wọ́n sí òní ìtànàbí ìbí ni pé yàtọ̀ sí èdè yóò yẹ̀wò pé yàtọ̀ sí ti ṣe ní láì ti bọ́ gbọ́ ní ẹ̀mí ó níbi láti lọ síbi nǹkan tí ó ń ṣe tánàbí òsì ṣe pé kí ni àwọn tó mọ́ ṣe wọ́n náà nítorí wọn tó mọ́ sí tó dúró ẹgbẹ́ òun ò lè ṣe àlọ́ láǹkan láyé agbègbè kó mo fi yẹn lára méjì mo sì di súnà nù gbogbo bàbá mi ti àlọ́ àlá yálà àgùdé rẹ kírun ni o àgùdé rẹ kírun ni o kọjá lára méjì bó yẹ súnà nù àlọ́bí ti àtẹ̀tẹ̀ wọlé àlọ́bí rẹ àlọ́bí rẹ nílà àlọ́bí rẹ nílà lẹ́yìn náà tí mo sọ fẹ́ ni tí mo sọ fẹ́ ni àlọ́bí lọ́kẹ́ méjì àní ẹ̀hẹ́ ìgbọ́dọ̀ ẹgbẹ́ àlọ́bí wa ta kò kí ló wá dé tẹ̀ ta àwa lọ lónìí nígbà tá a ti tí ó bẹ̀sùn jẹ́ ṣèbí ìdíbi láti ó ní ò bẹ̀sùn jẹ́ ẹ̀wùn kan tẹ́gbẹ́rì tó tẹ̀lé ìbáadá tù ní ẹ̀sìn ìjọsìn ní the isle anábì gbà wọlé bẹ́ẹ̀ súnà kanáà tó àlọ́tí máa lónìí ẹ̀yà máa lọ́dún ní anábì sọ̀rọ̀ máa wà ní ọ̀sẹ̀ náà wọ́n ní wà ní mọ́sálásí nípa àwọn sọ́ba sọ̀rọ̀ báyọ̀ ní wọlé báyìí báyọ̀ ní dé ọ̀sẹ̀ wọlé báyọ̀ ní dé ọ̀sẹ̀ wọlé anábì wọn tàbí ìfẹ́ nìkan bẹ́ẹ̀ tàbí ọ̀sẹ̀ wọlé anábì wọn tàbí sùn wọlé àwọn tí wọ́n ti bí wọ́n parí lè fi àbútọ̀ ẹ̀mí kí ní ṣe ní záàmà àdínáwó yẹ̀sùn àpàtà àti ìlú ọmọdé pé òun bá wẹ̀ léwu àmọ́ ẹ̀ tó pẹ̀lú àwọn bá ti pọ́níṣẹ́ ara wa sí láti súnmọ́ lọ àdéhùn tó nílò ìmọ̀ tó nílò ìbẹ̀ nínú àwọn sábà náà àbúkọ ìlẹ́nu rẹ̀ tí mo fẹ́ dáwẹ̀ àwọn ọmọ tẹ́gbà yóò àwọn ilé ìgbò ni sọfẹ́ tí gbàgbé tó máa ní wọ́n gbogbo àkọ́fẹ́ tí náà lè kọjá kìí ṣe dúdú lásán tẹ́tẹ́ àwọn ọ̀rọ̀ ti ṣàrù òun ó sì ń dúró ní abẹ́ oòrùn ni bí kò fi bá ti dé ìfọ̀ tó sán ṣàlá àlẹ́ mi ní ti kí ọ̀sán àlẹ́ ìwà dákẹ́kọ̀ọ́ tàbí sí lòun náà ó yẹ kẹ́ bí ìrọ̀ ẹgbẹ́ kí làwọn léyìn ti rí táwọn léyìn ti rí táwọn nígbà iṣẹ́ kó fún wa mú pé àti pé kò sí mọ́ ẹ̀ kò fún àlàǹfà ní ẹ̀ àníbẹ̀ni mo rú àníbẹ̀ni máa kálá tẹ àbíjẹ́sì ẹni kó yọ ìdókòkò ẹni kó yọ ìdókòkò mẹ èyí ló gbà kó wá kó lọ́wọ́ àbíjọ ìdókòkò sí wàlẹ̀ ẹ̀sẹ̀ kó sì bọ́ sí tóbi àwẹ̀ tí ń gbà òní ìpínlẹ̀ kan bá wọn. ẹ wá wo lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn lónìí ó ti dédé káwọn yẹn ti lónìí olówó ọ̀run yàrá bí lòun òòrùn ní lóòrùn kálí wà fẹ́ẹ́ gbéyàn pé òun òbí òun òbí ló sọ́kọ̀ irú sẹ́ni yẹn ti sáré kọ́ lẹ́mù nílẹ̀. akẹ́kọ̀ọ́ àwọn sábà sọ̀rọ̀ sún lẹ́nu sí káfẹ́ gbọ́ bíbí àyè sábà kò sí bíbí àtò ìdí ànábì nítorí àwọn sábà fi kọ̀rẹ́ pẹ̀lú àtúnlẹ̀ àràsúnlẹ̀ torí tàbá fi kó fáwọn èèyàn wọ́n máa mú wá fún ẹ̀rí bíbí àtọ̀ àtàrà bíbí àyè àgbàbá nàbí òsínú tọ́ àmọ́ bíbí àtọ̀ àtàrà kí ló dé ẹjọ́ bẹ́ẹ̀ ìgbà arápá kan náà sọ àbá táwọn náà máa ń ṣe nǹkan tá nàbí òsọ fún wọn tí mo ti gbó láwọn ọmọ lẹ́ẹ̀dẹ́gbẹ́ lẹ́ẹ̀dẹ́gbẹ́ lẹ́ẹ̀dẹ́gbẹ́ta lẹ́ẹ̀dẹ́gbẹ́ta nítorí lẹ́yìn ìwọ́tọ̀ sí mọ̀lódì èyí tí èyí lọ́pọ̀ sí mọ̀lódì rẹ̀ mọ̀lódì dídí àná kò sí dídí àtọ́jà àwọn àwọn ẹ̀rí tó ní kú dídí àtọ́jà ẹ̀yọ̀kan láyé tó bẹ̀rẹ̀ إن شاء الله الكريم أعتبر في مصدق وعمل المسلم وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم. three. Number one. Thank uh, you. ilé tó yẹ pé ó ní iléèwẹ̀ iléèwẹ̀ yìí náà ní àyíkó wà láti lè ti àlùbọ́sà kó nà fẹ́ sí yẹn ní sàlọ́bà mẹ́ ẹ sáwọn abákan sọ pé àbúrò pé àbáwá mi bá ṣùgbọ́n àwọn ilé ìwé ti láì èyí tó dájú pé ìdí sí tó yẹ pé àwọn akáwọ̀tà káwọ̀ tẹ́ ti fẹ́ pọ̀lọ́tẹ̀ rẹ̀ òkè ẹ̀ sàlọ́lá tí wọ́n á jáde kó ṣe àkáwọ̀tẹ̀ kó ṣe wà sí tó bá tàwọn àjọ sọ yẹn lè sọ̀rọ̀ lọ́bẹ̀ lórí ìwé táwọn ń bẹ̀ ìwé jẹ́nẹ́bà ní haidọ̀ ní àlọ́nà bẹ́ẹ̀ mẹ́ àlọ́nà sí alẹ́ kan bẹ̀rẹ̀ láti lè kí òun òyìn tó dáa síbi aláìbá wà fún yàn láti ṣe níbo mi kí àti níbo mi tí wọ́n ti bàrá yìí fún yàn kí àti bẹ̀rẹ̀ àkàtúntò àwọn kan jẹ́ obìnrin ọlọ́run náà. Number two ní ìgbà kan ẹ̀sọ̀rọ̀ olùsọ̀bí báyìí ẹ̀mú pọ̀ ìtàn wa ìyá ní ìrà àdéhùn ìgbọ́sẹ̀ ìgbọ́sẹ̀ àwọn nípa báyìí ìdí àjọyọ̀ tó kẹ́ ń bá wa kàlàyé rẹ̀ ẹgbẹ́ kì í báwọn ṣe túra pé ní ìjọ yẹn ni ìrẹ́ ti ara wọn wá fẹ́ kẹ́ẹ̀kẹ́bí rántí tó bí ẹ̀kọ́kọ́ ní bí arúgbó àtẹ̀lẹ̀ àbí kẹ̀kẹ́ máa ń gbà tó wà wọn káàkiri ìdí àjọyọ̀ wọ́n ní pé bàtà sọ̀rọ̀ olùbáyìí àti mú ọ̀rọ̀ olùbójú wa máa sọ ní ìrẹ́lẹ́gbẹ̀ẹ́ sọ ìgbọ̀nmá lọ fún tẹ́lẹ̀ ọ̀rọ̀ rẹ̀ máa kó fún adílẹ̀ fún ṣàlá máa sàlàyé kí ni mọ́kì tó wọlé lórí ẹ̀ ọlọ́wọ́ padà. nọ́mbà tírì wàá yẹ kó sọ̀rọ̀ àbúrò. sọ̀rọ̀ àtọ́lọ́ Thank you. tọ́jọ́ yìí Àtàríkálé di àní Muhammad sallallahu alaihi wa sallam wọ́n ní bí bá fà ní ìbí wọn kọ́ kí dáàbò ọdún ọ̀pàá rẹ̀ gbé dáàbò wọ́n lọ́wọ́ tó alẹ́ sọ́wọ́ ní ìmọ̀ bóyá ó lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ tó bá lè dé pé kí ẹ̀rí bẹ̀yàn ọ̀láwù tààlà ìmọ̀ bó tó dépò rẹ̀ ọ̀láwù tààlà ó pé ìbẹ̀yàn òṣìṣẹ́ tó wà ìmọ̀ bó lè gbé sí kúmọ̀ ìgbódò wọlé òṣìṣẹ́ ìbáadà ní ẹ̀sìn ti lọ ẹni bẹ̀rẹ̀ nìyẹn ó ti bá wọ̀ ọ́ àyẹ̀kọ́ yẹn lè fà lẹ́gbẹ̀ẹ́ yẹn èyàn ti lè fi kọ́dá ẹ̀dá mi náà ìdààmú kàfà rẹ̀ bìọ́ nítorí wọ́n fi lè mú tàn nábì wọlé kàfà yẹn ó sì ní òun ò wọlé tó bá ti ṣe ọlọ́run kan àná ìsọ̀ kò sí sáà fi bẹ́ẹ̀ gẹ́gẹ́ ẹ̀ máa fi ká gba àwọn sísítà ní mọ́ràn ní ọ̀pọ̀lọpọ̀ sísá àwọn máa ń rí pé bóyá ń hàǹdù pẹ̀lú àwọn ọkùnrin kìí ṣe sísá nìkan lágbàdì mọ́ra rẹ̀ àtàwọn búrọ́dà ti ń hàǹdù pẹ̀lú náà kìí ṣe búrọ́dà lóṣù náà ọ̀dà kákùlápò ìyàwó rẹ̀ kó rí pé ẹ̀ ṣé ẹ rí àǹkan tẹ̀ láwùjọ ti wà yìí àti káwọn kó láwọn ìyàwó and then tẹ́rí olóòjẹ́ pé tẹ́rí wà ní tàǹtàǹtẹ̀ yìí àti káwọn repeat agbọ̀n máa kó àwọn kan àwọn kan àmọ́ káyọ̀ àlọ́ọ̀lù torí wọ́n ẹ̀dẹ̀ ń darapọ̀ mọ́ súnmọ́ ni lẹ́gbẹ́ lọ́pọ̀lọpọ̀ gbà irú ọ̀rọ̀ mọ̀lúbí ní ṣìyìn tí bá ti mẹ́pẹ̀ẹ́ ká sọ mọ̀lúbí ẹlùbẹ̀ ọ̀rọ̀ àlùbí fi ṣe ẹ̀rẹ̀ ó ti mo ti ha tẹ́yẹyẹ ó fẹ́ mọ́ sí ọdún kan sí ìdè náà lórí àti sìn kọ́dà ọ̀pọ̀lọpọ̀ díẹ̀ nínú àti lérí ẹjọ́ fámílì àdúrà mo tún sọ lé kótóbà náà mo tún sọ sẹ́fẹ́ kiri sí ẹni kò kò ní ìjàpá àti àwọn akẹ́kẹ́ tẹ̀lé 2019 yìí làwọn gbọ́ àwọn tó tapọ̀ sún náà so definitely àwọn lè pe àwọn ló kẹ́kẹ́ kí wọ́n má gba bọ̀lúdì ò dáa blindly pé ó ti láwọn àbá àti ìwé ṣe òun náà ni òfin káwọn náà ṣe kí ni òfin dá àwọn tí wọ́n ṣe ní tàbí tí tẹ́lẹ̀ lọ́nà mo ti bá ti ra sọ yìí bí ìbá ní kan ṣe lóòótọ́ kó fẹ́ kó lẹ́sìn ṣe ah, yóò rí pọ́ǹtì mú kọ́dà ẹ̀rọ bá dẹ̀ bẹ̀rẹ̀ àmọ́ gbà wọn mọ́ra kan máa mú ìwá yà yìí àti báyìí rò tó ló fi jẹ́ pé kákó lápò yàwó a kàn sọ pé bóyá pẹ̀lú bí o ti lẹ́tọ̀ pẹ̀lú ẹlòmíì tí o ti sún náà bẹ́ẹ̀ náà lẹ́gbẹ́ sún náà sẹ́fáwọn tó fún bẹ́ẹ̀ lónìí lọ́dún ìṣẹ̀lẹ̀ àwùjọ níbi báyìí sẹ́fẹ́ tó bá tí èé ṣẹlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ́dà wáyé sún náà wọ́n tó pé a ti yà wọn bá láyé ti àfẹ́wọn sọ́mọ́ àsọ́mọ́ àsọ́mọ́ ọ̀rọ̀ sẹ́lẹ̀ bí o bá ti gbọ́mọ́ àmọ́ ìmọ̀ ń tán lára ni yóò ti bàbí kẹrẹ ẹni tó ẹkún òṣèlú ni kí ní ẹ ti wọ́ ìfẹ́ débi pé tó báwọn ẹni fúnra wọn lóyún ẹzú náà nàìjíríà wọ́n máa fún àwọn ọmọ máa fún yìí lẹ́yìn tí kò mọ́ àwọn ọmọ ọmọ ẹ̀gbọ́n kàjẹ́ ẹni bá jẹ́ ẹni máa ń lo ṣẹ̀já wọn àyẹ̀rí tí èsè súnà ó ṣeéṣe kó jẹ́ ilé tìbò rẹ̀ pọ̀tọ̀gé súnà ó lè jẹ́ bọ̀dá rẹ̀ ó lè jẹ́ ọ̀nkù rẹ̀ sẹ́fọ́nù lẹ́yìn àwọn tó lẹ́kọ̀ọ́ láti bá bọ̀ọ̀lù kọ́dà àwọn lẹ́kọ̀ọ́ láti bára wọn mú bọ́ọ̀lù àwọn akáàjọ́ súnà agbọ̀wà bẹ́ẹ̀dìyàmù nǹkan mí ẹ̀sì àrọ́ ọ̀rùn bọ̀ ibi tẹ́sì ìdí lọ́nà wáyà yìí àmọ̀tọ̀rọ̀ àbúrò ìgbẹ́sẹ̀ nìkan jẹ́ ọmọ ọjọ́ kan tó ẹni ní ó wá pàdé ọmọ alápàdé ọmọbìnrin kan ọmọ ó jẹ́ẹ̀dì báyìí ni obìnrin ni ó wá wọ bí síngẹ́ẹ̀dì lọ́wọ́ ebi ẹgbẹ́ síngẹ́ẹ̀dì tó lè wọ jáde ó wá wọ jáde kì í sàdúgbò ní omi lọ́pàdúgbò ní omi àtìmá so ó ti dé ìlà Facebook wà pé wà ẹ̀ka ọ̀bá yìí ó ti wọ ṣọ́ọ̀tì nìkan ó ti pàlà bàbá yìí ìdí ẹ̀sẹ̀ àdúgbò tí mi ti ń gbẹ́tẹ̀lẹ̀ ìgbẹ́lẹ̀ ti tẹ̀lẹ̀ àwọn kan dirí nígbà tó wọ́n bẹ àwọn adé èmi wá gbàgbó lọ́nà wá bẹ̀rẹ̀ wá sí ìgbà wọ́n ti di gbára bá wọn wọ́n wá lóbi à wọ́n lóbi àbúrò wọn ni bí àbúrò wọn ni olùkọ́ àbúrò wọn pè é pẹ̀lú ọmọ ẹ̀gbọ́n ọmọ ẹ̀gbọ́n ọmọ ẹ̀gbọ́n ó jẹ́ bí àbúrò àbúrò jẹ́ fún bàbá rẹ̀ àbúrò àǹtí gan olùkọ́ lè gbàgbé ìgbà ló sọ tó lè gbà bí olégbà olégbà tó wọ́n tó kọ́ ọ̀rọ̀ ẹni ọ̀tọ́ fi bẹ́ẹ̀ yìí mọ́tò wà sí lẹ́yìn mọ́tò yẹn tó láti àdúgbò ayé fún ìgbà rẹ̀ wọ́n láti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọ́kẹ́ ẹ̀ wọ́n kìíní bẹ́ẹ̀ ká ló bá wọ́n ti dìlò wọ́n ti dìlò ti gbà wọ́n ti wọ́n ti dìlò ti gbà sẹ́gbẹ̀ẹ́ ìjọba wọ́n tọ̀jà pàkíyèsí ẹ̀yẹ sí kí ẹgbẹ́ tí mo sọ ní so àwọn sáájú obìnrin náà a lè pàdé ẹjẹ́ pé sáájú sọ̀rọ̀ yìí ó tẹ́lẹ̀ pẹ́pẹ́ tó pé alẹ́ tó láti bọ́ọ̀bà ṣùgbọ́n káwọn bá ti close mọ́ra wa tó káwọn tí mo yẹ wá ń ṣe sún náà káwọn ń wá láì fi lára áàlù sún náà tí wọ́n ti gbàgbé pé èèyàn ni wá tí wọ́n fẹ́ máa tàbí ìdìbò ń gbàgbé sún náà gẹ́gẹ́ ló jábọ̀ taburú wọn ò ní yẹ gbọ́ pé èèyàn tó jẹ́ lọ́jọ́ tẹ́lẹ̀ ìkejì tó ti lọ́ọ́ súnà wọ́n lè nǹkan kówó jẹ láìpẹ́ yìí wọ́n ló lè di kọ́mpìnì kan wọ́n ló bá kówó jẹ káàlù súnà ti di o níjọ́ tí mo gbọ́ ìjọ́ méjì ìjọ́ ẹ̀mí mo ti gbọ́ mo gbọ́ mo gbọ́ láàrọ̀ gbọ́rọ̀ lẹ̀ wọ́n á sọ lójú mi tí pé máa ń rọ̀ láti súnà ni ìwọ náà ń rọ̀ láti súnà ni wọ́n tí pé máa ń rọ̀ láti súnà kí ló máa ń rọ̀ láti súnà mo ń kí ọlọ́kẹ́ lọ gba pé kí wọ́n gba kọ́mọ̀sí ni wọ́n ta àwọn àgbọ̀ sísàlẹ̀ mẹ́rin bí wọn àwọn àti sísàlẹ̀ mẹ́rin bí àwọn àti ẹgbẹ́ nìkan tó ti àjọ wa bá ti lẹ́ni tó ní irun bàbá yìí ojú rẹ̀ sì mọ́ra bí akọ́pà abálọ́dọ̀ rẹ̀ bàtàdọ́dọ̀ rẹ̀ àwọn tó sára mẹ́rin ìwé náà gbàgbọ́ ó sọ pé àwọn sọ pé àwọn àtàkàrà ìgbà ìgbàgbọ́ ó dé àtẹ sísàlẹ̀ lẹ́mu ni so sísàlẹ̀ lẹ́mu abálọ́dọ̀ àjọ mọ́tàlá àwọn àti so abá yàrá kan fúnlẹ̀ àfẹ́ntì wa so lọ́tọ́ padà yá àwọn tó wọ́n jẹ́ aládùúgbò àwọn ayọ̀tọ́ta ní ti báyìí pé tó wà wọ́n lẹ́nu ìtura ẹ̀sìn ó gbà fún wa ó ti kéde kan ìgbà bẹ́ẹ̀ ti yẹn wà ayé náà sí ni o yíbo ti kéde ara yóò ó ní ká lọ wọ akéde rẹ̀ kírísítàlì ni kí àwọn àrùkọ àdùsùn náà ni kí ló

àti ìdìsáàlù hálù agbẹ̀rún ní kọmọ fún wọn túnmọ̀ wọn ìdìsáàlù hálù wa òun ní kọmọ fún wọn ní ìdẹ̀sí yẹn àkàwọn àkàwọn yóò kù tí mo ṣe tún náà bí bá ṣe máa ń lò àkàwọn bí mùsùlùmí bí ìgbà pé tí ń ṣe wọn yóò wọ náà lọ́wọ́ tó lára tẹ̀lẹ̀ sílẹ̀ nìkú náà oríṣi bá ti máa ń pẹ̀lú wọn lò láwọn ìwọ̀n sọ akáàkiri àwọn ìwọ̀n sọ akáàkiri ìbá àgbẹ̀kẹ́ ilé òkú jẹ́dá àìmọye kírísítẹ́nì tó ti gbé lọ bá buhaya wọ́n yẹ kó lè ká kírísítẹ́nì kírísítẹ́nì sọ sọ kírísítẹ́nì bá tuntun náà kéde ti mùsùlùmí sọ kéde ti mùsùlùmí kéde ti kírísítẹ́nì dání ó sì ní ọgbọ̀n mọ́ṣáláà kọ́lá kò dín kú mẹ́ kò dín sí mẹ́rẹ́gbẹ́rẹ́ so àwọn tọ́bá tó jẹ́ pé àwọn tọ́bá ní súnmọ́ àkíyèsí ńláńlá ni káwọn bá ti máa ṣe pẹ̀lú àwọn tá a jẹ́ títà káwọn bá ti máa ṣe ń ta pẹ̀lú àwọn ọkùnrin kọ́ra bá jẹ́ ọmọ ìyá wa náà tábà dénú lé ìjà lọ sọmọ ìyá níta ìjà fẹ́ẹ́ kí àbúrò kàmọ́ lọ́wọ́ bí ẹni ìrọ̀rí ìrọ̀rí ìrọ̀rí onánu onánu láì fi mọ́ akáàkiri bẹ́ẹ̀ làwọn bá jẹ́ brọ́dà náà so kó ah, máa jẹ́ pé abẹ́ dára lálẹ́ fún un àbá bóò láti ààrẹ ìtafẹ́fẹ́fẹ́ ìtẹ́lẹ̀ lágbàdíẹ̀ o ó símpù bẹ́ẹ̀ sì ṣe pé kalẹ̀ káwọn fún káwọn fẹ́ra ó símpù kìí ti pé ìpàdé prógámù táwọn àlejò ta táwọn àlejò bẹ́ẹ̀ bá na ó sọ máa ti tàbí táwọn àlejò dá lóhùn pé ó fẹ́ bèèrè lọ́nà lọ́wọ́ rẹ ni o wọ́n fẹ́ bẹ́ẹ̀ lé kó wájú rẹ̀ kó mọ́ ti ń ṣe ẹ̀sìn òye ẹ̀sìn òfọwọ́ pé lábẹ́ ó ti obìnrin kó ti lójú ọ̀nà báwọn náà mú ẹgbẹ́ yẹn báwọn ọgbọ́rọ̀ wọn pẹ́sẹ́ tí wọ́n fẹ́ yí o jẹ́ súnà ni ìjáàbù ló lè àmì súnà ẹbọ́ta rárá ẹbọ́ta àmì ẹbí ló jáàbù tó ṣe súnà pẹ́sẹ́ tí wọ́n fẹ́ fẹ́ ìtún lẹ́sìn kéde ìjáàbù ni ọgbọ́rọ̀ mọ́ ẹ̀tọ́ fẹ́fẹ́ tani mo fẹ́fẹ́ tani wọ́n ti àwọn abiná àwọn tó bá sọ lọ́gbẹ́rẹ́ ẹ̀ ń gbé ọ àti ìjọba fi ṣe ṣe wọn àbábọ̀lẹ̀ ti sísá wọn àti kẹ́ bá wá o pẹ́ bá bá wá ní wọ́n fọ́ ní alábúlé bàtà ẹ bá wá àbúrò ti àwọn ẹ̀yọ́ so ẹjẹ́ àfẹ́rí kí àbò àkéèkì ńláńlá ni tí ó bá lè dé ọlọ́ba kí ó mọ̀ jẹ́ jẹ́ sábàbí burúkú tó máa fi wá tọ́ka àbúrú sáwọn èèyàn kọ́dà wọ́n ilẹ̀ yóò ti rí ìtọ́ka náà yóò orí ilẹ̀ yóò ti mọ̀ bú wà láì wà láì mọ́ra ń sún ọdún fún ẹ̀ lóyún tí o jẹ́ ìgbẹ́jẹ́ pé ń jọ́ lọ́rẹ́ kọ́ lọ́rẹ́ ẹ̀sìn nìkan wọlé ẹ̀kọ́ báyìí wà láì kà láì tí wọ́n fi láì yóò ti mọ̀ bú wà láì tọ́ sí orí lóòótọ́. sòkò nǹkan tó tẹ ìgé yẹn ló dààmú rẹ̀ ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa ìgé yẹn ló dààmú rẹ̀ èèyàn bíi ti ń làwa náà bẹ́ẹ̀ ti lè ṣe dìná alẹ́ rẹ̀ yóò ti dìná lọ́sí wa náà tó bá ti dì náà ni àwa ní dápọ̀ mọ́ pé ètò náà ti dì náà ọmọ èèyàn ti sùn náà àwọn sábẹ́ àná Muhammad èsù náà ni wọ́n àwọn àpapọ̀ àrùn súnà súnà bí wọ́n ti lọ lọ àtìrẹ́ ni tó ti dìnnà fún àtọ́sílẹ̀ ni àrẹ́sọ́ ti ń bílálà àtìrẹ́ tí wọ́n lè lókun pa tó kó lè dìnnà tó wà ní ti ìpọ́ ìmọ̀ pé ìpọ́lọ́ ọ̀bá náà nípa àdókòtò àwọn èèyàn yìí lẹ́bí wájú abẹ́ fáwọn kó dàgbò wá àkíyèsí ńláńlá lẹ́yìn lákèsí dáadáa ọlọ́wọ́ sàmọ̀dá wa. láti rí náà àìsànlẹ̀. Thank you. obìnrin ló yarí èyí tí òbí wà ní ọ̀kẹ́ ẹni tó wá ń sọ pé wá sí ìpàdé kó padà wá bá yí ìlú àwọn ọdún lọ sí ìlú pé yóò wà lóòótọ́ sí ìlú òkú.

ẹ̀yìn sọ̀fọ́ ti rẹ̀ bẹ́ẹ̀ ẹ̀yìn sọ̀fọ́ ti rẹ̀ bẹ́ẹ̀ ẹ̀bá adé sọ̀fọ́ ti rẹ̀ ó ti yé bó ti gbọ́ yé bó ti gbọ́ yé náà ń lọ́wọ́ láti pọ̀ náà Ah, eléyìí bí màrá ní ah, ayẹyẹ ìdíjẹmá tọrọkùn díẹ̀ nǹkan tí mi ní pé àkọ́dá ẹni tó fẹ́ ti mú ọ̀tẹ̀ bá mú náà fún iṣẹ́ ti ẹ̀wò ìṣúra ní ti ìwé iṣẹ́ ti ẹ̀wò tó bá yóò tẹ́sì tẹ́sì lóbi súnmọ́ tó wà ní ti pé kò bá mú bọ́ọ̀lù bẹ́ẹ̀ kó bá mú tí yóò ti ẹ̀mẹ́ ilé ẹ̀kan náà lóbi wáyé gbogbo kó bí tó lòun nígbà kọ́kọ́ súnmọ́ òun máa nítorí pé òun ò ní bùkátà sí ọmọ òun ò lè bímọ àti kò lè bímọ mọ́ ni àbí kò fẹ́ bímọ lọ́nà kò fẹ́ bímọ náà ni. ẹ kó ti kó fi wọlé kó ní kó yọ̀ǹda wọn bí wàá pé kò máa nílá kò fẹ́ kó ní kó yọ̀ǹda wọn kó tó bá nílá ọ̀dọ́ yóò ti ní kó fẹ́ lómi ẹni tó bá fẹ́ náà kò ní ìdí ń kó pé bóun ti lágbára sí sórí anything so tó bá yẹ kó fẹ́ níbi ó fẹ́ níbi nǹkan báyẹn yóò wá àbúrò rẹ̀ kan àbúrò rẹ̀ ìyẹ́ ọkùnrin yóò wá àbúrò rẹ̀ obìnrin láti lọ bèèrè lọ sí táyẹn wọ́n ní àwọn wọ́n ní àwọn lásàbí sọ̀rọ̀ sọ́nà àwọn obìnrin wọ́n ní àwọn àǹsọ́ọ̀rọ̀ wọ́n ní wọ́n ní àwọn kankan bí adìẹ ní ju wọn wọ́n ní kankan fẹ́ tí ọkùnrin bá fẹ́ mọ kankan ìwọ̀n èyí ó ti di ara rẹ̀ yẹn tán kẹ́ẹ̀ tó lè mọ́ wọ́n ní wàá bí àbúrò wọn ìdílé tó tó bèrè tó bá wọn lò ẹnu títà ìtẹ́nu rèé rò ọ̀lẹ́ mọ̀ yíò ọ́ àbúrò náà rántí lọ yálò sí gbé ẹyà lọ́jọ́ ní irú ṣẹ́gẹ́ ti di so inú kan bá lọ ẹ̀kọ́ nígbà tàbí kó lọ bèèrè àbájọ́ lẹ́nu yẹn bá ti má rìrí so ẹni bá ti má rìrí ó rùn létí ẹni tí ti má rìrí ẹlákòóso náà ó tí wọ́n ti yóò ti bákan lójú rẹ̀ bọ́n ti máa rẹ̀ tó ti máa rí rí yóò akóró ìgbé lọ rẹ̀ tó bá nídìí nǹkan báwọn ọmọ ìyá rẹ̀ tó bá jó bẹ̀rẹ̀ oníwòrán tí ò bá ti rí kóra tó kó bẹ̀rẹ̀ ilẹ̀ bá náà tí wọ́n ti pé àmọ́ pé wọ́n tẹ́ obìnrin wò tí wọ́n ti ní ìgbà mọ́ rárá bó tilé kiri ma tí wọ́n ti bó

irú kí ọkùnrin táwọn sí àgbàmára tí bá gbọ́kọ̀ sí ìdẹ́rù ní ibi ìyàwó rẹ̀ ìyàwó látara ilé ìfẹ́ àti ẹ̀ wá ní pé àti láti yóò bá tí kó lè dé ilé báyìí tí ẹ̀jọ̀ bá sì lọ lè fún ó kọ̀rọ̀ lébi ìrùmọ́ tẹ́ bá sọ lẹ́yìn ẹ̀ ẹ̀rọ nígbà tó máa wọ́gá ẹ̀sọ́ ọmọ ti ìyàwó rẹ̀ tẹ́sì ní ẹ̀rọ ti fi gbé nǹkan méjì ló fi jẹ́ ọkùn tó lè pàdúwà ní ọba ní ẹgbẹ́ tó lè dédé àwọn ìgbàgbà àwùgbé ìlú ìgbàgbà jẹ́ àwọn àkáàrùn ní àárọ̀ ní ó ní ilé àwọn àkókò ní ìwà ìgbàgbà àti ìgbàgbà tó mọ̀ tó wà ní ọdún ní pàdúwà wà ṣé méjì ìgbàgbà wà ní níbi ìtọ́jú ilé ìyẹ́ pé ká gbóúnjẹ kalẹ̀ kárán máa ń lè wí tí wà ní sí ọkùnrin gbọ́dọ̀ dé bọ̀tá máa náà obìnrin lónìí bí tá a bára wá dé lónìí àwọn ní àwọn àfẹ́ràn àwọn ọkọ lọ́wọ́ bó bá ràn ọkọ lọ́wọ́ níbi àwọn abala kan kọ́kọ́ wá dúndùn pé kí lọ́wọ́ sì ṣe ìyá kìnnìún gbogbo olóyè onígbé bàbá ọmọdé kọ̀wé ti jó ní olóòtú wáyé kì kí láti ní ìwágbà náà wọ́n sanwó rẹ̀ ìbọn bàtà ìbásanwó ọkùnrin ní ìkẹ́ tó ṣe bí kan bá ti ṣe èyí sábà fúra díẹ̀ díẹ̀ fi kan ti ṣe yàtọ̀ pé ọdẹ́kù lè yàn nu ọdẹ́kù lọ́mọdún àbí èèyàn tó pé ó ti jẹ́ ọlọ́ àbí yàn ni pé ilé kí n ṣe ìbílẹ̀ kí n roko yìí ó yẹ kí n rábìyà ilé bẹ̀rù ẹnìkan á gbọ́kọ́ kìí ṣe pé kò wá kò jẹ́ kí wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ bí ọtí bá dé bí àwọn ọba sanwó ilé ìwé ọmọ òṣùwọ̀n níbẹ̀ lọ́wọ́ rẹ̀ bí ọtí sanwó ilé ọkọ rẹ̀ ó gbọ́kọ́ mú ọba wọn láti gbẹ̀dẹ̀ lọ́pẹ́ nǹkan ti ọjọ́ ọjọ́ ọmọ nìkan ló pé ọdùpẹ́ lọ́wọ́ rẹ̀ so àwọn kan mẹ́ta àwọn tó lọ́wọ́ bá ti pé àwọn ìyàwó àwọn sìkà kan ẹ̀jẹ̀ ká yóò tẹ́wọ̀n pé náà omi ò tẹ́lẹ̀ àbí kó sí ọ lórí kọ́ bí kó sì nǹkan mú ọkọ́ kọ́lá ẹ̀kọ́ ra nǹkan sílé lápòjú ẹni ti yá ọ̀fi ọ̀rọ̀ ọbẹ̀ sílé ọwá dérí ọwá

ẹ̀dà kò ní ká mọ̀ ìtàwọn ìyàwó bá ṣe pẹ́pẹ́ kìí ṣe tó ẹkún ó ṣe tó bá ṣe ẹjí ká fi ẹ̀mí ìròyìn hàn ọ̀pọ̀lọpọ̀ brọ́dà yìí ṣe bẹ́ẹ̀ ẹjú wá nígbà pé nǹkan tó ẹkún ó ṣe ní ẹjí ká kí sàrìn dáadáa ẹjí ká kí sàrìn ara náà pé súnmọ̀ náà nu owó ilé ìwé ìwọlọ́gbọ̀dọ̀ tán owó ilé kéwú ìwọlọ́gbọ̀dọ̀ tán ọwọ́

wọ́n láì sábà ń ṣe báwọn ìsìláàmù àwọn tó rí pé àmọ̀ pé kèé ti ẹ̀tọ́ wọn ìjọba bá ṣe ọ̀ níjáde mọ́kò òṣè ọlọ́run bá ti ní yóò wà lórí ọlọ́run bá ti ní ìlú lórí nù ṣẹ́dá fún ọlẹ́dí kágbàmù yẹn dáadáa àwọn alágbọ́dọ̀ máa ṣe tábà rẹ̀ sí àwọn rẹ̀ ń ṣe sí ò bí wọ́n kò ṣe kéjẹ́ pọ̀ tẹ́tọ́ mo ti gbọ́ nínú ìjẹ́tọ̀ yìí mo ti gbọ́ nínú sọ nígbà tó kọ́kọ́ yẹn sọ létí mi mo fẹ́ lè gbàdé sí ọlọ́gbọ́n tó wà lágbàá ni o ní sọ kò dẹ̀ sí lára pé àtọ́rọ̀ ló ti sọ yìí tí sọ ọmọ tó ń wí báyìí àbí wọn náà kọ́ sílẹ̀ ìṣẹ́fẹ́ sọ́tẹ̀ mú ayé àtúnṣe gbọ́ wà sí sẹ́kẹ́ kí ni wọ́n wọ́n wọ́n náà pípò yẹn ti mọ sọ̀rọ̀ báyìí pé kò sí báyìí kò sí báyìí ó sì ní èmi náà mo sì fún lówó títí tó wò ó wọ́n fún lówó ní kọ́ ọ̀rọ̀ kọ́ ọ̀rọ̀ náà nígbà tó yẹ fún lówó títí tó wò wá pé owó tó lọ́wọ́ tó wò yìí wá o nígbà pé mo fowó pamọ́ èrè tó bá rí mẹ́ ọba tó sanwó lílọ ọmọ yìí àwọn àná òkùnrátẹ́ tó fún ọmọ òkùnrátẹ́ tó fún ọmọ wọn lọ́jọ́ ló dúró ọdún wọn lọ́gbà pé ó kó lè ra sílé tèbí wọn ti kó ló ní sówò ẹ má mẹ́ta pọ̀ mọ́ tó bá pé ìjọba kó ló ní sówò ìjọ lọ bí tiẹ̀ lè pé tọ̀ àyẹ̀wò ètò sán ọtún kó bèbè lọ́wọ́ nù ọba ti kó ló ní sówò ọtí bùn nù bọ́ọ̀ fún ìyàwó ẹ̀ kòtẹ́ tí ó bí ó bọ́tọ́ tí ń pé mo fún yíká ojú tó bí àrá àta tó wá sọ́kọ́ sọ́kọ́ tó wọ́n ni sọ́ di fún ó ti fi sí ẹni obìnrin náà ti lẹ́tọ̀ọ́ kó ní tàmọ́lùkù hákù tàmọ́lùkù so ó dájú sí àjọ bá yẹ́ sí àjọ bá yẹ́ dúkìá ju ọlọ́run ni ibi tí mo ń sọ gbà tó fẹ́ yá ìṣòro àwọn ìyàwó rẹ̀ yá bí aláàtà náà ni tó tọ́ bá ń ṣe báwọn yóò jẹ́ kọ̀ọ̀kan pé ẹ̀kọ́ ọdún àkàrí ẹ̀rọ sọ rẹ̀ máa òtúmọ̀jílé o yóò á jọ wọlé bíi nínú wa tó ń jẹ́ àkọ́bí yìí bàjẹ́ báà ẹ̀rọ sọ rẹ̀ ẹ̀mọ́jà sàbí pé ó ti kó wọn jẹ́nu òtúmọ̀jílé o ọ̀pọ̀ àjẹbà méjì náà ń bè lọ́wọ́ ẹgbẹ́ lórí fóònù títí á ti fóònù títí nìkan ti ń ti ọ̀pọ̀ fúra ah, ó bá ní àwọn kan wọ́n ti bèèrè èyí tí ò bèèrè náà ìyàwó dáadáa ni èyí tó ti bèèrè náà ìyàwó dáadáa ni ẹ̀kọ́ rẹ ló kọ́ ọ̀tẹ́ ó fẹ́ kọ́ ọgbà ládàá ni àníṣọ́ ọlọ́wọ́ alẹ́ ọ̀sán náà ó ní kọ́jà tó a ẹ̀bọ̀ ọlọ́pọ̀ ẹ̀lẹ́nà bó lápò nǹkan ẹ̀tọ́ rẹ̀ ní káàmù ẹgbẹ̀já sọ̀rọ̀ bí àbíyàn bá ń bí àbíyàn bá yàn ìjẹ́ ló bẹ̀rẹ̀ lórí tèmi ọwọ́ lè yá mi ọwọ́n fi tọ̀ tọ̀ tẹ́lá ìdíyàwó rẹ̀ ọwọ́ lè yá mi ẹ̀kọ̀ yá mi ẹ̀kọ̀ yá ni ó mọ bí àná ni àmọ́ ò ní làkà ẹ̀ ó mọ bí ẹni rà lọ́ sí mi sísára yẹn ọ̀ ń gba eighty ọwọ́n sì ń lọ́wọ́ di ten naira ah kò sóbìnrin mọ́ ìyàwó Khadija ah, ah, àà Khadija mú mọ́ dá lọ bá ọ̀ so ẹ̀rọ ṣe pàtàkì ẹ̀rọ ó jọ àdájú wà láì àwọn ọ̀sán ìkẹ́ mẹ́ta wò kí èsì wà láì ó máa ń já pálá lẹ́nu lé because obìnrin ó máa ń rí lọ́gbọ́n yẹ̀wò ni wọ́n lọ ní because of the show ìtumọ̀ lábàá gbà lọ pé kò sí ẹgbẹ́ gidi òtẹ̀ sí lónìí kò sí àti ìrìn kọ́tà ọ̀rọ̀ yàrá yìí ẹ̀yà mi lọ́wọ́ ẹgbẹ́ right sílẹ̀ àtẹ̀mí o tó wọ́n ti mọ̀ pé tọba ti yá ọ̀tẹ̀ ẹ̀dẹ́ sọjá mọ́ lẹ́nu wọn nínú ilé bá dà ń bọ̀ so yóò máa jẹ́ pé ẹ máa lọ́gbẹ́nu ẹ máa lọ́gbẹ́nu sí ayé ẹ̀dẹ́ ẹ̀ tó àkíyèsí náà kápẹ̀lá àti ọlọ́run sàmánà wa èyí tó á أذكر يا اللهم إني أسألك علما نافعا ورزقا وعملا أي بوري وأذكر كل جبال من بوري والله تعالى سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت السلام عليكم ورحمة الله وبركاته Thank you.